Adúpẹ́ fún ọlọ́run ọba. Ọba tó ṣe wípé gbogbo orin nínú gbogbo orin tó ṣe fún wa. Ẹ̀yìn tó tóbi jù ń bẹ́ẹ̀ òun tó ṣe wá fún ìlú. Bá a ṣe wá jẹ́ Mùsùlùmí lónìí yìí àwọn tọ́lọ́wọ́ bá lò sábà bí tá a ti jẹ́ mùsùlùmí lónìí. Wọ́n làwọn sáré àgbẹ̀bí sọ̀rọ̀ náà rẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé a gbọ́dọ̀ gba ànábì sálàlá àlọ́sálà ní ìparí àwọn ànábì ọlọ́run. Pé òun lọ́lọ́run ọba rán sí wa. Wípé kó sì tó dé ọlọ́run ọba tẹ̀kan ti ní káwọn ànábí ọlọ́run tán wá sí ìfọ́ rẹ̀ ká ń sọ pé ń bọ̀. Àjọ ànábí Ibrahim alẹ́ ìfẹ́kọ̀ sẹ̀lá ó ní pé Rọ̀bánà ọ̀rọ̀ sí Rọ̀súlán mìíràn. Ìnàkúnṣe ẹ̀tún àléhìn àyà ti tẹ̀rọ yóò àti gbogbo ẹ̀rọ tí mo fi sẹ́rọ̀ sí ẹ̀kọ́ òyìn tẹ̀kíìmù. Fún ìwọ ọlọ́run ọba ò ní má kàì. Déjì dèjì nínú wọn ẹni tí ó mọ̀ tó tó yóò ju ìjìjẹ ọlọ́run tó kọ́ wọn ní kòránì tó kọ́ wọn ní súnà tó sì kọ́ wọn. ó ṣe pé láti ìgbà sára Ibrahim ti tàdúrà náà nígbà sára bíi dé ànábì náà kọ̀ ń bá wọn pé àná dá wà àbí Ibrahim. àdúrà àti bàbá mi ànábì Ibrahim ṣe ìdí ni o tí gbogbo mùsùlùmí ti gbọdọ̀ mọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ti gbọdọ̀ mọ̀ wípé ọlọ́run ọba ti sọ báwọn sàájì àjìnẹ́bí àwọn tó wù wà pẹ̀lẹ́. ìmọ̀mọ́ rẹ̀ mi yé ṣàgbé ọ̀tọ̀ ní lágbọ́ wípé àjẹ́bí wa àwọn kan ti bẹ́ẹ̀ jẹ́ àwọn kan bára wọn jẹ́ tàbí ọlọ́run ọba ti tún ròyìn àwọn tí wọ́n jẹ́ tàbí náà papọ̀ mọ́ wíwá ẹ̀. so wọn ò tí ì jẹ́ nǹkan fọ́lọ́run ọba tọ́wọ́ ọba ti dùn jù ọba àwọn jẹ́ tàbí Point yìí wà very very important gbogbo Mùsùlùmí. Níjọ́ ta bá dira wa lónìí wípé ẹnì kan bá dé tó ní ta ní tó gbọ́lọ́ǹgbọ́ olóǹgbọ́lọ́ǹgbọ́. So bàbá jẹ́ òkè àmọ́ ń bẹ olóǹgbà. So bàbá lè jẹ́ ń bẹ olóǹgbà. So bàbá nàbí ìyíta nàbí ọlọ́run ní olóǹgbà. So bàbá nàbí Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run olóhùn ògbà. Tó bá rúbẹ̀ kí ló ní? Ó di kìkìrí a ní kí ló dé tó fi gbàdánbì yìí sáfún tó ló gbàdánbì gbọ́. ara tó gbọdọ̀ bá gbọ́ ni bọ́lọ́wọ́n bá fẹ̀kan dé kánábì yìí bá sọ pé ànábì ń bọ̀. ẹ ní tó bá fi lè gbàdánbì yìí bá gbọ́ ó bá gbọdọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ tó sọ nípa pé ànábì ọlọ́run ọba àkànbọ̀ tó yẹ padà àwọn ànábì ọlọ́run lẹ́yìn. Quran sọ fún mi ìbá sọ ní wọn mo bá ṣe bá Ahmad. Pé èmi ò máa fún ilé òdùn pé òyìnbá kan Ahmad. Pé ànábì yìí sáfẹ̀ kan ti fún wa tó o bá gba ànábì yìí ká gbọ́ lóòótọ́ ó yẹ kó o gbọ̀ọ̀rọ̀ rẹ̀ yìí gbọ́ tó bá ti gbọ̀ọ̀rọ̀ rẹ̀ yìí gbọ́ ńkọ́ o ọ̀gbọ̀dọ̀ bàbá náà níbọ̀ tọ̀bọ́lọ̀ ti sáná ní tẹ̀sílà ń bọ̀ nítọ́tọ́lọ́wọ́n ọbọ̀ sọ ó lè sọ gbogbo àwọn òṣìṣẹ́ àwọn tó wà sábà bí wa ó sọ tàwọn tàbí àjẹrí náà bá ẹ̀dá kọ̀ọ̀kọ́ ti wà very very important wo mùsùlùmí kì í sọ̀rọ̀ wípé wọ́n tẹ̀lé àjẹrí dé àjẹrí àwọn kọ́lẹ́gbẹ̀ẹ́ èèyàn náà làwọn ń ọlọ́run ọba tó bá hàn kan ni wọ́n wá pẹ̀lú bá a ṣe wá mọ̀ fáwọn ìṣọ́ láàtọ́ láàrin bí ọlọ́run ọba ní ká gbọdọ̀ tẹ̀lé ètò tó ń pa àwọn tí ó wá pẹ̀lú ẹ̀ iná kọ́ àgbọdọ̀ sí ibẹ̀. lọ́lọ́run ọba wí ọlọ́run ni àwọn òbí ìlànà ìṣèlú ìbámu rẹ̀ sí ọlọ́run ni Muhammadu Rasulullah Muhammad òjijì ọlọ́run páàkì yẹn owó mùsùlùmí òjijì ọlọ́run ọlọ́run ni wọ̀lẹ̀bí náà márùn-ún àwọn tí wọ́n wá pẹ̀lú ẹ̀ àṣìdáwò alàlùfà wọ́n lè gbogbo lórí àwọn kékeré rọ́hà máa òbẹ̀ ìyàwó wọ́n máa ṣòkẹ́ láàrin ara wọn ọlọ́run bá sọ ọlọ́run wá lóye wọn tàrà òǹdò káàkiri tó ìkẹlẹ wàhálà àwọn tó wá pẹ̀lú rẹ̀ yìí wọ́n máa forí kalẹ̀ kọ́lọ̀ wọ́n máa ti sòkú kọ́lọ̀ wọ́n máa ti nábìlà kọ́lọ̀ yàtàwùnà bàtìlà ìrìnà ọlọ́run ọ̀dùnmọ́ná àwọn tó bá lápẹ̀ láàánẹ́bì yìí ìyọnu ọlọ́run ọba ni wọ́n máa wá. ẹ dákẹ́ máa lo ọlọ́run ní sọ̀rọ̀ yóò ìkẹ́ ọlọ́run àti ìyọnu ọlọ́run ni wọ́n ń wá. bọ́lá bá sọ fún èèyàn ẹni tí ò tí ẹni tí ò tí dé ayé. ètò ìsọ kalẹ̀ pé àwọn èyí tó bá tún lé ní wọn pẹ̀lú ànínábì. sọ mọ̀ wípé àwọn yóò ìkẹ́ ọlọ́run àti ìyọ́nú ọlọ́run ni wọ́n wá. tó kí wọ́n ní ìfúùtù nǹkan bíi pé nǹkan míì ni wọ́n wá. ó parọ́ mọ́ tó láì mú. ọlọ́run wá ní kó fi lè mọ̀ wípé kìí ṣe pé bàtà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lòun tó pá wọn lé. dáríkà mọ̀sálù mú bá pèjúwe wọn ṣe wà nínú ìtàwé ká. ìtumẹ̀ ní bọ́lá ọba ti sọ fún àtàwọn àjọ rẹ̀ pé Muhammadu ó wà àwọn sàábẹ̀ rẹ̀ ó sì rí báyìí ṣé ọ̀rọ̀ àwọn òsì pàdé ọ̀rọ̀ wọn fún lọ. ọlọ́run ti parí ọ̀rọ̀ wọn kó tó sọ wípé àwọn àtàríkọ̀ pé àpèjúwe tó wí ìtàn ṣe rí ìlú bọ́lá ti sọ̀rọ̀ wọn mọ̀ tàbí tàbí ó fi gbogbo àwọn tàbí tàbí tàbí sọ̀rọ̀ àtọ́lá àti sọ̀rọ̀ sọ fún wọn àwọn tẹ́jẹ́ jù jẹ́ pé Muhammadu ó wà o àwọn tàbí rẹ̀ láì mú sí kọ̀pẹ́sẹ̀ wá ní pé àmẹ́lì ti lọ báyìí àwọn tó bá rẹ̀ sí ti lọ báyìí ṣe mọ̀ pé níjọ́ tó bá fún yàn rí ròyìn tí ò bá sì jẹ̀rẹ̀ rẹ̀ máa ń dáwọ́ àbí gbogbo alápá ìgbà pàdé mi ti lọ wá àbí àwọn tàbí ẹ̀ náà ti lọ àwọn òwe ni wá lẹ̀ sílẹ̀ máa rù àwọn ọ̀tọ̀ ní pé kí n sọ pé èèyàn ọlọ́run bá sọ àbá àti màmá tó jẹ ìjẹ́ yìí kọjá ọ̀rẹ́dì tọ̀ ó ti wá kọjá yìí ó fi fáwọn tó wá pẹ̀lú rẹ̀ yẹn náà lọ́lọ́fẹ̀ẹ́ kan sọ pé òun ti mọ̀ wọ́n lòun fi yàn wọ́n

Bí ẹ̀ma fẹ́ gbọ́ yé dáadáa, bí ẹ̀ma fẹ́ mọ̀ ọ́. Tó bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ yé dáadáa, bí ẹ̀ma fẹ́ mọ̀ ọ́. Ìdẹ́yìn ó ṣe òun ni wípé kéèyàn wo nǹkan táwọn kèkèrè ń sọ. Wípé àwọn kèkèrè ń sọ wípé wọ́n sọ fún àwọn obìnrin, Kùránì wọ̀fẹ́ ìkàfẹ́ sáà bá sọ fún ìbáàdì. ليقولوا مرحبا بكم دكتور دكتور سنوات لا تعني مرحبا بكم So, ọlọ́run ní a ti dí náà apá kan pẹ̀lú apá kan. Bí àkúlú káwọn kèbèrè sọ pé a ah, àháwùlá ilẹ̀ bí i náà lọ́nà wàlẹ́ ilẹ̀ ìlà pé báwọn ilé ìlọ́lọ́ ọba tún lọ́tọ̀lọ́tọ̀ egun láàrin wa pé bẹ́ẹ̀ ilẹ̀ ìjẹ́bù tù rí pé bẹ́ẹ̀ ilẹ̀ pẹ̀lú ni bóun ṣe ṣe yẹn ṣe pé àléṣàn lọ́rùn bí ádámà bí ṣáàkiri ṣé kọ́lọ́run ọba tó túta náà ní kó tó túta àwọn sàájú rẹ̀ ṣé kò fẹ̀ kan mọ̀ báwọn kò mọ̀ àwọn tó ń ṣe tó ń bá so egun ó dùpẹ́ òun ti mọ̀ báwọn ẹni yorùbá lára wọn tó fi dá lọ sàkàtà nípa ìlà sẹ́yìn. so méjèèjì ilé ìtàkọ́kọ́ pé tá a bá ń sọ àwọn sàábí àníyànjú kìí ṣe àwọn tá à ń sọ wípé bóyá àwọn náà sàn bára wọn ń bẹ̀ ọlọ́run ọba túùsì wọn sáwọn abẹ́ bẹ́ẹ̀ni ọlọ́run ọba túùsì wọn ọlọ́run ọba máa máa ń ṣàdéhùn gbogbo wa pé tóun bá fẹ́ rẹ́sìn wọn ṣe òun lè lu ẹni bò tóun bá fẹ́ rẹ́sìn wọn ṣe wọn sọ fún àwọn mùsùlùmí náà lọ́rùn ó ní ilé ayọ̀ lè dín náà. orí àtàjà bí fún àjíìrì ẹ tó bá tó bá tọ́nù padà tó ló wù tẹ̀sí má o pàtó fàyà ti ọlọ́run ó mú àwọn ọjọ́ kan wá tí ó fi rẹ̀ sí rẹ̀ ṣe. bá lọ́ọ́ bá máa ọjọ́ kan wá ọlọ́run fẹ́ sọ̀rọ̀ méjì ẹ dákùnrin wa méjì ìdá àti wa ni ẹ sọ bó tẹ káwọn sọ̀rọ̀ yìí ẹ ò bọ́dọ̀ ti sọ. òun bá àwọn ọjọ́ wá àwọn ọjọ́ bó wa ọlọ́run fẹ́ méjì pa wọn. òun fẹ́ràn wọn ó fẹ́ràn tó bá ṣe iṣẹ́ iṣẹ́ wọn tí wọ́n ṣe lọ́lọ́fẹ́ fi túùsì wípé wọ́n fi tọ́ sípò ìwúlò ẹ̀kọ́ náà kọ́ tìdúwájú pé mo fẹ́ rẹ̀sì ní ṣe lẹ́yìn bá lẹ́yìn bá ṣe àwọn tí wàá rẹ̀ ṣe é ṣe tó bá ṣe pé iṣẹ́ ni wọn ti iṣẹ́ wọn tí wọ́n ṣe lọ́ba fẹ́ kàn sí ìtọ́ ẹ̀kọ́ náà wí pé yòókì fúnà wọn ó fẹ́ràn ọlọ́run wá tuntun ọlọ́run bá yóò fẹ́ràn àwọn ẹgbọ́ wọ́n yóò ṣe kú náà àwọn náà wà fẹ́ràn lọ. ìtumọ̀ ẹni pé ọlọ́run àwọn ọlọ́run fẹ́ bà lẹ́ta kò tí ì ṣe ìjẹta bọ́lọ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ kéferì láti pàdé sọ̀tọ́là tó lọ́wọ́ mà pé mùsùlùmí ni wọ́n dìbò ìtàgé àdé sọ̀tọ́là ọlọ́run bá ti kọ́ kalẹ̀ fóun fẹ́ràn àwọn. ẹni bọ̀dì nínú wọn tó bá fi lè kó lẹ tó jẹ́ tàbí àdé ni wọ́n ti wà lápọ̀ọ́lẹ̀ fọlọ́ọ̀ bá fẹ́ràn rẹ̀ rẹ́yìn lọ́nà bí sọ pé àwọn tó wò ó lò yóò ṣe kù hún ọlọ́run ọgbó fẹ́ràn wáyé ìbú náà àwọn tó fẹ́ràn ọlọ́run ó mì pé òṣìṣẹ́ kẹta tá ti tọ́ tọ́ sí láti tọ́ sí ọlọ́run bá sàwọn lẹ́sọ̀ ó sì mọ̀ tó yẹ ẹ̀yìn nínú àwọn ọkùnrin méjèèjì tí ọlọ́run bá fẹ́ràn sí òun ni kó olùgbó jẹ́ òfin ọ̀sán ẹ̀gbọ́n bí a há ẹni tó bá fẹ́ rí tọ́wọ́ mí ìtẹ́ ìgbòho pàtí wọ́n márùn wà lórí kúfúrú ẹ́ ó ti wà lákọọ́lẹ̀ ìgbọ́nà ọba fẹ́ràn àwọn márùn yìí ẹ́ yóò sì lò láti ìbẹ̀ tó bá wùdá dáadáa ní ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti sọ̀rọ̀ wọn kalẹ̀ ọ́dà kó tó ní pé wọ́n ṣiṣẹ́ kankan ìmọ̀wé ìgbọ́ bọ́ ìdíyé tó náà ẹni tọ́lọ́run bá sọ pé ní ti ẹni iye ẹni ìyọ́nù rẹ̀ ó tó ó sì jẹ́ orí ìsìláàmù ní òkè. Ẹ́ǹdì ni ànábì ìsọ́bà. Ẹ́ǹdì náà lọ́wọ́ bá sọ pa àwọn tàájà ànábì ìsọ́bà sọ wípé òun ọlọ́run fẹ́ràn wọn. ọlọ́run bá yọ́nú sí wọn wọn ò tí kẹta tọ́lọ́run bá ti sọ. pọ́ìntì yẹn ìfọlọ́run ọba tó ti sí àwọn sàágbé rẹ̀ kàn ó ní àwọn náà wúra wọn sọ pé èèyàn náà sọ̀rọ̀ pé ìbáyìí ọlọ́run ọba iná àwọn ẹ̀dá tó dá ó wo ọkàn àwọn báyìí ọlọ́run bá tó mọ ogun kátá ó kó ní kéjì jẹ́ ìjọ tẹ̀lé owó gbọ́ àwọn ẹ̀dá tó dá fàwájàdà kọ́lbà Muhammadin kọ́lbà kùlóbèrè ìbàdí ẹ̀ pàṣọfáàrù ìdàpẹ̀ wọ̀tá afẹ́rù ìdàpẹ̀ nígbà tó lọ́wọ́ gbogbo ọkà àwọn ẹ̀dá tó dákọ́ wọlé ọkà nẹ́bí ẹ̀ òun ló lóore ju gbogbo ọkà àwọn ẹ̀dá tó lọ́wọ́ wọlé màá tú sí fún pé kò tó tù sẹ́nu àbúrò ìgbọ́ ọlọ́run ti bá ọkàn ẹni òjò wọ́n ti sọ ọkàn ọkàn ẹ́ sáàmà pé yẹn lè fi áṣàn kó wọn ní náà jẹ kí áṣàn tó dé lọ́lọ́run ti wu ọkàn. ibà ń sọ òun ni wípé gbogbo ẹjọ́ wọn padà sọ̀tọ̀ fún sọ̀tọ̀ àwọn tàbí àyìnlẹ́ bí kì í ṣe áṣàn wọn nìkan lówó bó bá tẹ̀lé gbogbo bá tẹ̀wọ̀n kò jẹ́ ọlọ́run ọlọ́run ti mọ̀ wọ́n jẹ́ áṣàn yìí ó ti wọ ọkàn ọgbà tán bá ṣe wọn lè ní àti àdìlámù rú bẹ́ẹ̀ fi ṣéèkì ni àbíkèjọ bá wọn ilé yìí ni èèyàn dáadáa ni wọ́n lòó fi túùtù márùn lọ́jọ́ tàbí ànẹ́jì àbẹ́sàn tún ní ọlọ́wà túùtù ànẹ́jì ó yìí ṣe fún lórí sáárà rẹ̀ ó ṣe rẹ̀ ó tún ṣe fún rẹ̀ nígbà tó lọ́wọ́ bá ṣe lè tán ó ń mọ náà bọ̀rọ̀ sí olóògbé ìbáàdì ọlọ́run àwọn èyí tó tún tẹ́ فوجد قلوب أصحاب محمد خير قلوب العباد بعد خلق محمد ó wá rí bí ọkàn àwọn tàbí àjẹ́bí náà ló kún dáa jù lẹ́yìn ìgbà tó rí ọkàn rí kankan o ẹ́ pàṣọfáàmù ọjà aláwọ̀ búzọ̀rọ̀ àdàdì ọwọ́ pé ẹ̀yìn ni ẹ̀kọ́ ànábì mi tẹ lọ́rọ̀ tẹ ní tábìlì mọ̀ sísọ yìí ti fọ́ á lè pọ̀ fáwọn ẹ̀kọ́ bọ́lọ̀ bá ti fẹ́ sọ fún àwọn tàbí àjẹ́bí yóò sọ̀rọ̀ ọkàn tó bá ti fẹ́ sọ́pọ̀ àwọn mùnáàkì kí yóò tọrọ ọ̀sán. Ìrọ̀lẹ́ tó yé. Àwọn èèyàn tó yẹ̀ fẹ́ máa dà á tó fẹ́ máa dà á papọ̀. Tó bá ń bá mọ reality yìí ni. Wọ́n mọ̀ pé ó bá ti fẹ́ sọ̀rọ̀ àwọn tàbí ànẹ́lì yóò tọrọ ọ̀sán. Ó bá fẹ́ sọ̀rọ̀ àwọn mùnáàkì kí yóò tọrọ ọ̀sán. Ẹgbẹ́ tó bá ń bá àwọn tàbí ànẹ́lì. Ọlọ́run ní àwọn tàbí ànẹ́lì yìí làbọ̀dọ̀ rọ́bì ọlọ́run bá yọrù fáwọn ọmọ mi ní mẹ́gbà wà lẹ́yìn gbọ́. Èmi ò bá yọ owó mẹ́ta sáfẹ́ ṣẹ́gbọ́. Nígbà tí wọ́n ń ṣe dé àpẹ̀lú wa nẹ́bí lábẹ́ igi. Ṣèjọ́ tọ̀dọ̀ wà. Fáà ní màmá fi kùnú yìí. Ọlọ́run ọba wa mọ tó wà lọ́kàn àwọn. Kò ṣẹ̀wọ̀n. Kò ṣẹ̀wọ̀n ó mọ tó wà lọ́kàn wọn pé àwọn eléyìí àwọn dáadáa ni. fàánsára sẹ̀kí lẹ́tà àlẹ́ yìí ó wá sọ ìkọ̀kan balẹ̀ kalẹ̀ sọ́kàn ọlọ́run ọba máa ń tí ó wà lọ́kàn wọn ọlọ́run. ó lè sọ tàwọn tó wà lọ́kàn wọn yìí o ẹ wá wo tó sọ pa àwọn mùnàfìkì ọlọ́run mùnàfìkì kí wọn ẹ wá gbọ́ tó ní o. wọ́n nígbà pé ìyá làwọn tábà tó fáàmù láti sọ́tò ìrẹ̀ta bá sixty one to sixty three tábà tó fáàmù láti kì í àádáwò ìlànà àrùsáfọ̀ lọ́ọ̀hù ìlànà tó ẹwà ẹwà sí ti ìkan tọ́lọ́mọ bá sọ̀ kalẹ̀ àti gbòógì sí àgbẹ̀dì ń sọ tọ́lọ̀ sọ kalẹ̀ fún رأيت المنافقين يصدون عنك صدودا wàá amúnáfíkì mú tán ìlú òníwá ẹ máa gbọ́ òun lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá sọ gbogbo ẹ̀tàn ètò wa tẹ̀lé ni pé ọlọ́run ní àyà kan tẹ̀lé òkèèrè wọ àyà náà ọlọ́run ní ẹ má dá wọn lóhùn tó láwọn tó rí sáńtọ́ ní ìwé yẹn ìlànà ìkàlẹ̀ ní nàìjíríà alámọ̀gbọ́ọ̀hùn máa dé òlú ìlú àwọn wọ̀nyẹn ọlọ́run bá máa tó wà lọ́sàn án ọlọ́run ọba tẹ̀ka tó wà lọ́kàn wọn ṣùgbọ́n torí bọ́ọ̀ òfin tó wà lọ́kàn wọn ẹ̀yìn ẹ̀yẹ máa bí kìí ẹ̀fọ́ ti dìú ẹ pè wọ́n fẹ́ẹ̀ sísà wọlé wọn. ẹ wùlá níka ìlẹ̀dí ẹ̀ mọ́lá yàrá mu mọ́rù máa fi ipò wọn kẹ̀yẹ́. àwọn wọ̀nyẹn lọ́lọ́wọ́ bá kan tó wà lọ́sàn àwọn fàárí ánìwú. bẹ́ẹ̀ bá ti fà wọ́n tí wọ́n gbọ́ ẹgbẹ́ ojú kò fún ọ. wà á éjé wọn ẹjẹ wá àti wọn wọ̀ fún náà fi àfúnṣe ọwọ́ láti bàlẹ́ ẹ̀ sọ fún wọn láàárín ọ̀rọ̀ tí ó gbọ̀ kan wọn pọ̀tọ́lọ́ọ̀ bá fẹ̀ ẹ̀gbọ́n ọlọ́run ló mọ tó wà lọ́kà àwọn àǹkà lòún fi yọmọ sí wọn. ó ní làkọ́sọ̀ bí ọ̀gbọ́n wà lè mú èyí. ètò wà lọ́kàn wọn yẹn ni òun fi yọmọ sí wọn. ó láwọn mùnáfì kí náà kò láyé kàlẹ́ dínà ya alámọ̀mọ́rùn má bí kò lù bì ní. àwọn wọ̀nyẹn ọlọ́run bá mọ tó wà lọ́kàn wọn. ẹ dábàá máa ń gbó sọ̀rọ̀ yára ọkàn yẹn òun ni ká bọ́lá máa ti sọ fún èèyàn bá tó wà lọ́kàn ní èyí ti á fẹ́ èèyàn ìdáyìí mọ́. ẹ èyí ti á fẹ́ èèyàn nìkan ọlọ́run bá tó rí ọkàn ní sọ̀rọ̀ báyìí ọlọ́run bá fẹ́ fi hàn wá pé àwọn tó wà pẹ̀lú àtàwọn náà ti di kọ́dọ̀ ọlọ́run ti mọ̀ wọ́n kọ́dọ̀ àwọn mùmìnir náà ti mọ̀ wọ́n kọ́dọ̀ ànábì náà mọ̀ wọ́n ọlọ́run ní sọ́tù àǹkàbù ń tẹnu àwọn èèyàn wọ́n yà kúlù ámà náà ìlà sọ́nà ọ̀sọ̀ pé àgbọ̀lọ́ ọ̀bà gbọ́ tàbá hàn mí sọ yìí fàgídà ó ń rí àti ìlà bí sùtà bá kan ní ẹ̀sìn jára làfi mẹ́ta náà tá a dá lè là yóò ṣe fi sí náà pé títí táwọn èèyàn kìí sí náà yóò ṣe fi bọ́lọ́ ọ̀bà ní bí àjẹmù òun ọ̀bẹ kìí náà ọlọ́wà ni wà láyé ń já àná tó yàn rọ́bì. àmọ́ táyà ṣe bá wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ẹ̀yìn òkú ní ẹ̀bá láyà tó lójú ogun. láyà kù láyà kù lùnà àwọn mùnàbí yóò wá sọ pé ẹgbọ́n iná kúnná máa kù. àwọn wá pẹ̀lú yìí tipẹ́tipẹ́ wọ́ọ̀dù yìí kọ́sọ̀ yìí àwọn ìfẹ́ ìfọ́sọ́nà ọba yìí. Àwọn àlẹ́ ìfà lọ́wù bí álámà bí máa ń fi ṣùdú ìlà áàlàmí. Àwọn àlẹ́ ìfà lọ́wù bí álámà bí máa ń fi ṣùdú ìlà áàlàmí. Tọ́lọ́rọ̀ ọmọ òwá mọ tó wà nígbà ìyàgùn pẹ̀lá tó dáni. Ẹgbọ́n, tọ́lọ́rọ̀ ọmọ òwá mọ tó wà nígbà ìyà gbogbo tó dáni tí mo bá ní lágbájá yìí mo yọ́nú sí èyí dáájá rẹ̀ nìkan ni mo yọ́nú sí mo ti rọ́kàn rẹ̀ ọ̀rẹ́ dìde tó pé mo yọ́nú sí tí mo bá lágbájá yìí ó jẹ ìyà òun lè tẹ̀ yín tí mo kò lè tẹ̀ èmi ìdí mo mọ̀ wà lọ́kàn rẹ̀ mo mọ̀ tó síyà ọlọ́run ní yọjú mùnábì kí máa fẹ́ ámọ̀ ná kí sáájà àjẹ́bí náà sọ pé ámọ̀ ná kí mùnábì kí bá lè tẹ̀ ẹ̀yìn

ọlọ́run ọba ti yọ́nú sáwọn mọ̀mìnì ẹ̀gbọ́n òun yọ́nú sí wọn tó bá yọ́nú tó yọ́nú tó bẹ́ẹ̀ lórí ìka tí ó wà lọ́kàn wọn. Mùnáfìkì náà tó náà fi jẹ́ mùnáfìkì ni pé ìtọ́ wà lọ́kàn rẹ̀ yàtọ̀ sí òfin sọ àmọ́ lọ́dọ̀ ọlọ́run déédé ọlọ́run bá rí mọ̀ gbogbo ẹ̀. Tò náà ń jẹ́ tí wọ́n bá wọ́n ṣe ní iṣẹ́ ìfowó ní mùnáfìkì ẹnìkan ẹni tọ́lọ́ bá fi lè pè ní mùmìnì lọ́dọ̀ rẹ̀ kò lè jẹ́ mùnáfìkì láíláí gbogbo action tó wà gbọ́dọ̀ yìí. ẹgbẹ́ wọn lè pè mú mi ní lọ́dọ̀ rẹ̀ gbogbo action tó gbọ́dọ̀ yìí kò lè yàtọ̀ lọ́dọ̀. ẹgbẹ́ wọn lè pè ní mò náà kìkì lọ́dọ̀ rẹ̀ tó gbọ́dọ̀ yìí gbogbo action tó gbọ́dọ̀ yìí kò lè yàtọ̀ lọ́dọ̀. ọkàn ni ọlọ́run ọba fi tú àwọn tàbí ànábì ọlọ́run ti demonstrate lọ́nà tó pọ̀ ẹ máa wò ó kẹ́kẹ́ fún wa ní ẹ̀dáǹkù ogun méjì dáná ní ìjà àbí mẹ́ta olùbọ́lọ̀ sàlẹ̀ ní ẹnu ṣé ìrèké ó ti ṣú àwọn eléyìí òun sì fẹ́ yọ àwọn àpapọ̀ àpapọ̀ náà fi hàn yín wípé òun ṣú ṣe òun ti máa tó ṣe. tá a bá sọ nítorí láàrin ara wa wípé. tá a bá sọ nítorí láàrin ara wa pé nínú àwọn ogun láàrin sọ̀tọ́ là ń dà ogun wo lè yẹn lọ tó gba iyì jù bẹ́ẹ̀ bí ní kóòtù náà bá dà lẹ́yìn ogun bá dà mí. lógun bá dà nìyí ẹnu gbọ́rọ̀ èèyàn lọ sókun bí gbogbo ilé ayé ṣe tó yìí bí gbogbo ilé ayé bá bẹ́ èèyàn já gbogbo ilé ayé dákó gbogbo weapons wọn lé bọ́lá ń bá fi màláìkẹ́ ẹ̀yọ̀ kankan kan fún ọ̀kẹ́ yìí oníwèé àdúgbò ẹ̀kọ́ ìgbà gbogbo ilé ayé táwọn bá èèyàn já bọ́lá ń sọ ya màláìkẹ́ ẹ̀yọ̀ kan náà ló wà pẹ̀lú ẹ̀ oníwèé ẹgbọ́n ogun téèyàn wá lọ tọ́lọ̀ wá lọ màláìka five thousand ẹ̀dá ogun wo làwọn já ìdáwọ̀ yẹn ẹgbọ́n ogun téèyàn lọ tí màláìka five thousand pàṣẹ kéèkì ní báyìí tí wọ́n wá iṣẹ́ wo ìwọ́ sí i. Ọ̀ irú ogun tí màláìka five thousand pàṣẹ kéèkì lọ́lọ́run ti bá ọ̀gá àti àgbẹ̀rẹ̀ ìyẹn fún. Àgbọ̀dọ̀ wò sọ fún ọkọ tó kù ní. Ẹ̀gbọ́n kò sọ fún wọn tó bá sọ fún wọn mùnábì kí náà lọ rogun tààtúọ̀bà tààrùn lélẹ̀ yìí àárùn lélẹ̀ yìí ẹ sẹ́mẹ̀lá yìí kàn bọ̀ ọlọ́run ọgbọ̀ sọ fún wọn fún ó fẹ́ fún wọn gbọ́n kò sí mùnábì kí ìtàn tó rí di àtẹ́gbàdà. Pọ̀lẹ́ wá sí ìfáà tó wá àtẹ́yìn bẹ́ẹ̀ wọ́n jù. Ọlọ́run ọba jẹ́ kó hàn sí wọn wípé yóò lè

tẹ́lọ́tọ́rọ̀ lẹ́jẹ́ lásán níbi tí màláìkà five thousand ti wà lẹ́yìn. ìtumọ̀ ẹ̀yìn báwo wẹ̀ yìí ó fẹ́ yọ àwọn nǹkan tó. àdébí ọlọ́run bá fẹ́ tẹ́sí kiri kan emotion tí ó yọ aṣọ sẹ́yìn náà lè jọ jẹ èmi kì í mọ èmi náà kó màláìkà bọ̀ èmi náà kó wọn níwé ni wọn. mo wọ̀ gbọ́dọ̀ bí nọ́mbà kékeré bá kéré títí mùsùlùmí nọ́mbà mùsùlùmí bá kéré títí kékeré mùsùlùmí ló wí àwọn ọ̀rọ̀ ọ̀gbọ̀n sọ fún wọn wọ́n tó yé ogun tákáyà tó lọ ó gba àwọn kan wá lọ sóko yìí ní ìfìrọ̀ náà wá fún wa láti òkè wọn ní wọn náà ẹgbọ́n lókun tó ṣe pé èèyàn fọ́rọ̀ òun bẹ màláìkà tó wọn bẹ ẹkùn kó àwọn àgbààgbà àwọn kùrẹ́ẹ̀sì lẹ́rú ẹnu gbogbo ọlọ́run gbogbo wọn bá jẹ́ náà yẹn tó sẹ́wọ̀n nígbà bá sọ pé practically ogun òfẹ́ gan jẹlẹ̀ tó bẹ̀ bẹ̀ tó màláìkà náà rí ẹ wá wo casualty

pé tá a bá fẹ́ wo action àti wàhálà tó ṣẹlẹ̀ lógun ni àwọn tó lọ́gùn wúdù lé ẹ̀fẹ́ gbalada jù. yẹ àwọn tó lọ́gùn wúdù lé ẹ̀fẹ́ gbalada jù. ṣùgbọ́n náà ọba ti ń wò pé ó ti mọ kàn ń kálukú. níjẹ́ ọba ti mọ̀ pé ọkàn rẹ̀ ò sí pẹ̀lú ànábì yóò ti ọ̀sìn ló ti jẹ ibà. ó bá tọ̀ bọ́kànlẹ́ bá ti wà ń bẹ́ẹ̀ kò ní sọ sí ìkànṣe rí fún ọ lọ́wọ́ bẹ̀rẹ̀ tó wà bá ọlọ́run àgbọ̀gbọ̀rù ìjọba ṣẹ́ṣẹ́ yóò wà fọ́ ládá tó bẹ̀rẹ̀ ti kíìpù fún ọdún wọn lọ kíìpù fún gbogbo ìjọba kan rẹ̀ olù òun ni ọ̀sán náà sọ́lábù wa ní àwọn bùlàbà ìwé ó wà lọ́wọ́ àlàyé ó wà lọ́wọ́ àlàyé fún àwọn kàlífà tó ṣe dáadáa ni pàtó mo yà ní gbogbo ṣe dáadáa gbogbo àáfàá ni àyíbá ni gbogbo ẹ̀ ni. àwọn pàtó náà dábàá bọ̀ tó láwọn wàhálà díẹ̀ tó ṣẹlẹ̀ láàárín àwọn táwọn èèyàn pé pé pa ali mọ̀háwí àkùnmáà orúkọ wọn náà láti náà kì í sí pé màlúù kò mọ yá lù òun náà pẹ̀lú tí ń gbọ́ àti tó ti wà ńlẹ̀ òun náà máa wá fẹ́ ní iṣu díẹ̀díẹ̀ pẹ̀lú ali. Olúgbé àwọn bàbá òun yá àwọn léde Osmanu ara fámìlì tí wọ́n àwọn nǹkan mú pé ọkọ̀ òṣùmọ́nù làwọn ń ṣe. tó sẹ́mà pé níṣe láwùjọ kọ̀ọ̀kan náà kọ́ sí ìkan bá ti pọ̀ fún kájú náà máa mú jẹ́lẹ̀. àmọ́ bàbá àti ti wá mà òun wá mẹ́sì. nínú àwọn àbá rẹ̀ ò bẹ́ẹ̀ la fún àbẹ̀là fún ọ̀sán ìfọ̀sẹ̀lẹ̀ nínú àwọn àbá àmọ̀dínà àjà náà fún fáwọn sọ̀rọ̀ ọ̀dọ́ rẹ̀ ti fọ́ọ̀mù. àbá yìí wá nótìsì pé ó máa ń

àbí lẹ́yìn bàbá rẹ̀ yìí lọ́tọ́ láyà sọ̀ kalẹ̀ yìí pé lẹ́yìn bàbá náà bá ti yọ ọdún fáwọn ará àbádàrí tán ó tún bínú sí wọn. ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi ibe ní ti bá ìdí gbogbo ara ọ̀kọ́ náà bá yọdún sáà sọ̀rọ̀ sórí bádàrà bí. ṣé àlùbálágà tó tó ọ létí tó lẹ́rìí ní ìní pé ànàmọ́ha sáfìtọ̀ àlà àmì bádìrì bádà àǹkọ́dùrọ́dù yà àlù. tó tó ọ létí pọ́lọ́wọ́ bá bínú sáà sọ̀rọ̀ sórí bádàrì lẹ́yìn lóòótọ́ lè o ààyè lọ sí kádàrí gbogbo tó bá wù forúkọ yẹn jù ọlọ́pàá ti yẹ mi olóhùn wa mọ̀ pé òun ní bá wí òun wá dúrọ́pù kórìíra tó ń fẹ́ ní dání àwọn èèyàn ọmọ ojú máa ń pé kí ọlọ́run ọba yọ́nú sí i ọlọ́run bá kílẹ̀ rẹ̀ ó kílẹ̀ rẹ̀ nínú kò á ṣe ojú ìsìnkú báwọn kan ń bọ̀ wá tó ń fẹ́ máa fàbùkà wọn tàbí àgbẹ̀gbẹ̀ ọlọ́run ṣe kó yí wa ní wáyà kúrán fáwọn mùnáfíkì o inel mùnáfíkì fún mi pàṣípò àwọn mùnáfíkì pàṣípò kò kí ni wọn àbí ọlọ́run bá sọ àyà fáwọn ìjà ọlọ́run tó wá sọ fáwọn mùnáfíkì o yàtì fún ẹ̀là fún lítà ọ̀dọ́ anú wọ́n máa búra fún yí kẹfìlẹ̀ yọ́nù sí wọn fàtí dábọ̀ anú bẹ́ẹ̀ bá yọ́nù sí wọn fàtí lọ́ha làyàmbọ̀ anìlọ́ọ̀lù pàṣípò ọlọ́run Àyà kan ní India Mùnáfẹ́ Kínà là fásitì. Ó mú fásitì. Àwọn mùnáfẹ́ yìí fásitì ni wọ́n kò kí wọn. Ọlọ́run wá lóhùn láyé ń bọ́ Anil Owen fásitì. Òun ò ní yọ tí wọ́n sáwọn ọ̀dọ́ òkì ó lé jù. Ọlọ́run wá ní làkọ̀dúró bí ọlọ́run Anil Mùmìnì. Òun yọ tí sáwọn tàbí àná yìí. Sọ ẹ gbọ́. Ìtumọ̀ tó mú jáde ni pé àwọn tó yọ́nú sí yẹn kò ní jẹ́ mùnáfẹ́ kí láyé láti ìtumọ̀ tó mú jáde báwọn tó yẹ lọ́wọ́ olùjẹ́ fásitì láíláí ìtumọ̀ tó mí ní pé àwọn tó bá ti yọ́nu sí tó kàkà kí mọ àwọn tó tó yọ́nu sí. ìwọ́n àtọ́lù wọ sáré kúrò àbúwálú rẹ̀ nínú àjẹ́ àǹtọ́ wọ̀lẹ̀ sí nàìjíríà òwì ìsáré rọ̀bí àwọ̀ọ̀mù ánúwọ̀n ọ̀rọ̀ tó kàn. àwọn tí wọ́n gba wájú nínú àwọn mọ̀hàjírò àtàwọn àtàkùn àkókò ọlọ́run ọba ti yọ́nu sí wọn. wọ́n ti yọ́nu sí wọn ó gbàgbé ìwé أنا الفوز الفاسقين إن المنافقين هم الفاسقين nítorí pé kókó ni wọ́n ti yọnu ti wù yọnu ọlọ́run wò ní yọnu sáwọn sàtúntò sókè yẹn wá ní ẹgbà tó wọn bá yọnu sí wọn tán ọlọ́run bò mọ̀ wọn nìyẹn látọ̀ lẹ́nu ní kèké gbogbo ọlọ́run bá gbogbo nǹkan kókó sẹ́yìn bẹ́ẹ̀ bá ní lẹ́yìn ìgbà tí wọn àtẹ́lẹ̀ lọ tán òun náà wọ́n wá di kò sáàpù náà di kò bí táwọn àná kò lè rí bẹ́ẹ̀ ọlọ́run ti mọ̀ pé wọn lè di kò bí ìrọ̀lọ́pọ̀ ó lọ́rọ̀ tí àbá yìí sọ fún ọmọ àbàdé. Àbálájáta Anmọ̀lọ́há sáfìtọ̀ Adà Àlìbádìrí bàdà Anrọ̀bì àmì. Ṣé wọ́n tún rí àyà mi ìpàdé? Tó rí àyà mi ìpàdé, ẹ̀gbọ́n mi ìfẹ́ tí ó tó kì rẹ̀ ni. Pé ọlọ́run ọba ó bínú sáwọn ará Abádàlẹ̀ lẹ́yìn ìgbà tó di lọ́nà Ẹja mú àyà ìlọ́wọ́. Àyà kejì, ó kì í tọrọ Abádàlẹ̀ tá a bá ka àwọn àsáàbù bá dé ìtàn láàrin àwọn sàájà ìlẹ́bí àwọn tó tún lọ́lá jù lẹ́yìn wọn tó tún fi ń gbapò tó tún fi ń gbapò òun ni àwọn àsáàbù tó lè wò lé díà àwọn tó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìlànà èyí lọ́dún ẹ̀kẹ́kẹ́fà ẹ̀dá tuntun lọ gbogbo àwọn táwọn náà wà ní ẹ̀fọ́ wa tá ọlọ́run fún ìgbà tó tó bí ọmọ adé ìmọ̀ mi orí ọdún tí tẹ́ ẹ bá wò ó ní tó ní sí òde rí ya ó kù kankan ò ṣẹlẹ̀ lẹ́sìn àwọn náà bá ní wà bí ẹ̀sán gbogbo ń ṣẹlẹ̀ torí pé ó pàṣẹ tẹ́ẹ̀sì wọn àwọn tó mọ ọkàn wọn wọn bá sì. gbogbo ń dára sí bá àwọn èèyàn ní kò ibi tó ṣe pé wọ́n àgbọ̀ngbò òṣẹlẹ̀ ni ibi tí wọ́n bá ti gba nǹkan mọ́ra ẹ́ oníbìbò díẹ̀ orúkọ wọn bá wọn kan lè tán náà dà. lóòdé bíi wọn láwọn fẹ́ ṣe ó múra àwọn kèfèrí àdínkù sáfìkọ̀ ẹ̀rọ lè bá wọn nú ẹ̀fọ́ bá wọn kèfèrí pé àwa ah, jà ó abẹ́ṣe ó múra ni wọ́n ti rọ́ọ̀fù mọ́ fúnra fún mi wọ́n ti rọ́ọ̀fù mọ́ fúnra fún lọ́gbà tó lélẹ̀ kan àwọn ti rọ́ọ̀fù fún àfa àmọ́lẹ̀ àwọn èèyàn ń gbé káàkiri tí wọ́n ti pa Usman ọlọ́sàn àwọn òun pa àbí ṣùgbọ́n ẹ̀fọ́n ọ̀gbọ́n ẹ̀fọ́n ọ̀gbọ́n ẹ̀fọ́n ọ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe ẹ̀fọ́n ọ̀gbọ́n àwọn òun pa Usman ọ̀gbọ́n bá rí ni wọ́n pa ọlọ́run tó bá náà tó ló ó fẹ́ fún àwọn àwọn tàbí ó ti rọ́ọ̀kàn ó fẹ́ fún wọn ládá irú ládá tí wọ́n ti òní bá ọlọ́wọ́ ti jẹ́ kó lè lọ́wọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ti yóò tètè bá bọ̀ tó bá dé ẹ̀kọ́ ní jẹ́ aṣọ kankan táwọn òbí bá èyí tí ó bá rọ̀ lórí ẹ̀rẹ̀ mọ́lì tó lálé ma ọwọ́ bá lọ nígbà tí wọ́n sọ pé ó ní wọ́n ní wọ́n fa Osman àmẹ́sọ̀tọ́lá máa tẹ́wọ̀ rẹ̀ ráì ó ní kí wọ́n tó pa òní bẹ́ẹ̀ àti wọn ṣe lọ́lọ́run ìbá àti náà lọ́jọ́ bá nù mí. bọ̀ lẹ́yìn bàtà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlásán nìkan wọn ṣe lẹ́tà ni wọ́n bọ́ kó pa òtún mọ́nù mọ́nù bá dé balẹ̀. ọlọ́run tó kọ́ ìyọnu sí wọn pẹ̀lú. wọ́n ti yọnu sí wọn lẹ́nu pé wọ́n kàn sọ ìtẹ́sà wọn. lọ́lọ́run ti sọ pé òun yọnu sí wọn bá àlè màmá sí ìkùnú ni ọmọ tó wà lọ́kàn. bàbá nínú àwọn tàbí àtẹ́bìtà àwọn tọ́lọ́run ọba fẹ̀ kan rí nínú níta ni ní iná ní ìta kó tó gbé láta tó pé wọn. Kìí ṣe bá gbogbo wọn ṣeré dé. Àmọ́ lọ́wọ́ ọba tó ṣe wípé ó mọ̀ èèyàn kan tó ṣe pé bí ẹ̀bá ṣe mistake yóò ṣàkóso pò fún èèyàn yóò ìtàn láti dáadáa ẹ̀ ló sọ pé òjò ń fà wọ́n. Èyí ò jẹ́ aláwọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àfẹ́ ìsìn nínú tọ́tù fi jù báwọn sàájà nílẹ́bí ọlọ́run ọba tẹ̀kan gbọ̀n wọn tó tó tú sí wọn. Òǹtọ́lọ́run ọba ó pé wọn sí ibi ọlọ́run àwọn yìí ẹ̀yìn bàjẹ́ àtẹ́bí yóò láyé sàwí ní kú man anfa ọ̀gbìn kọ́gbìn fásitì wà ọ̀tà. àwọn tí wọ́n náwó sẹ́sẹ̀ nínú yín tí wọ́n ti jagun bìbọ́ fásitì ò máa tà àbí bìbọ́ tó lò dé bí i àti ìdí àwọn fásitì. àwọn tó kọ́ ti dà sílámù tó ṣe wàhálà fún ìsìlámù tó náwó fún ìsìlámù bìbọ́ fásitì ò máa tà àbí bìbọ́ tó lò dé bí i e ṣe déédéé ni wọ́n jẹ́ àwọn bojú wíra wọ́n jẹ wàhálà wọ́n ṣe wàhálà nígbà tí ó tẹ̀ sí hàn pé ìsìláàmù gan máa jórí tí ó sì ti tó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run òní táwọn wá kì sí tí wọ́n ṣe gbìyànjú tí wọ́n jagun àwọn ọmọ dára i na àǹfààní òmìnira ipò tàwọn eléyìí ga jù àwọn tó pé lẹ́yìn ìgbà wọn làwọn tó náwó lọ wọn tó dànù ẹ̀kọ́ náà wà ní kí wọ́n pé pé àwọn eléyìí wọ́n ju àwọn eléyìí lọ. bàbá ka àwọn alákọ̀ọ́kọ́ aka Abubakar ọjà bá wà ní aka Umar ọjà bá wà ní aka Usman ọjà bá wà ní aka Ali ọjà bá wà ní aka abúlọ́kùnrin àwọn ọjà bá wà ní aka sàrí ìlú bẹ́ẹ̀ ọjà bá wà ní gbogbo àwọn tó ń gbọ́dọ̀ àkàwọn ni ọlọ́run láwọn lè mú ẹgbẹ́ kọ́ làwọn jẹ́ pẹ̀lú àwọn pépé lẹ́yìn tí yóò dé bí abẹ́ ìbátúmọ̀ká làwọn náwó ni wọ́n ti nára. ọlọ́run irú àwọn tọ́wọ́ ta ọdún náwó kaná lẹ́yìn ìgbà àwọn àwọn àwọn ẹgbẹ́ mi tuntun ẹ̀ àbójútó ti ẹ̀ àtàwọn olókùn náà. àbọ̀lọ́run bá gbọ́jú àwọn lọ ọlọ́run dá àwọn àwọn kan bẹ tí wọ́n fẹ́ bá gbogbo kan àwọn pépé lẹ́yìn ìgbà tí fátúmọ̀ká tẹ̀lé nọ́mbà ìsìlámù ọlọ́run wà kúńlá ni wọ́n àtàwọn ọgbọ́n ìfọ́sí àtàwọn alákọ̀ọ́kọ́

ìrìbáàtì gbogbo àwọn tàbí àmẹ́rì kan pátá pátá ni wọ́n wà lìjẹ́ náà ọlọ́run gbogbo wọn àbí lòun tàbí òun dára fún ọlọ́run wa sọ ní sọ́tò àmìyá iná lẹ́bí iná sábà kọtílà bú ní nàìjíríà ọ̀sùnà wùlá nípa àdìhà àbúrò àti. àwọn tá a bá ti kọ́lẹ̀ pé a ti tàkọ́lẹ̀ ọ̀sùnà fún wọn wùlá nípa àdìhà náà kò lè ọdún tí mo ṣe ara táwọn tó ń pa rẹ̀ lò. kọ́dà tí iná ṣe máa ń tàn sí ìyàgbé ara pa ẹ̀ lára òní bọ̀. nínà lẹ́bí náà sábà kọ́ sí làwù nínà lọ́sùnà. àwọn tá a ti kọ́lẹ̀ tó ti gba wájú pípa kọ́ lọ́sùnà fún wa. wùlá ìka àlùhá ọba àdù. àwọn láàmú àtọ̀jọ̀ fún ná. ọlọ́run wá ní àtàwọn tọ́gbà ìsìlámù tọ́jú jẹ́ fún ìsìlámù bíbọ̀ bá tó mọ́tà bíbọ̀ tó rẹ́bíà tọ́jú jagun o àtàwọn tó ṣe lẹ́yìn rẹ̀ wà fúnlẹ́ wà á dàn mọ́. Òun ti mọ̀ pé ìjọba ọ̀pá ti ń bu ládá náà ọ̀tá bí àná ló bẹ̀rẹ̀ ọmọ tí ó jẹ ẹ̀sì wọn ní gbogbo ládá. Òdì méjì. Ẹlẹ́kẹ̀ẹ́ta. Ó ní wípé gbogbo tó wù gbogbo mùsùlùmí àgbáyé kí n bẹ̀rẹ̀ látòrí tiwa. Gbogbo wa pátápátá làwọn sàájì àná tí ó mọ̀ gbàgbó náà sí lórí wa. Láwùjọ ti wà yé ìpàtíkúlá. Kọ́dà àwọn táwọn àkàn fẹ́ mú lọ́ta lónìí wọ́n tún ní gbóná jù. Èyí tí ń lọ gẹ́gẹ́ mi. Àkọ́kọ́ náà ti sọ ilé yìí, láwùjọ ti wà ní Nàìjíríà ní Ìlọrin ní Nàìjíríà ní Láfíríkà ní. Kò sínú ẹ̀sìn àwọn Mùsùlùmí Áfíríkà àbí ní Nàìjíríà àbí ní Ìlọrin pé ká sábùkù kan sáadé gbogbo tó ń kéye bìlọ́ nìyí gbogbo tó ń kéye bìlọ́ nìyí kò sí ní ẹ̀sìn wa bẹ́ẹ̀ bá ní súnfí bá lò kò sí ní ẹ̀sìn súnfí ó gbà wọn tàbí àná yìí. Ẹ̀rọ bá ní màtàjí bá lò kò sí ní ẹ̀sìn màtàjí ó gbà dáná Màá kú bẹ̀rù bẹ́ẹ̀yàn bá ní àdàbí báyò kò sí ní ẹ̀sìn àdàbí. Thank you. níjọ́ ti tún fi ìjìjà níyà tó bá ròyìn ṣerú ṣerú ìjà ní ṣerú ìjà tó ròyìn tó sọ pẹ̀ tó sọ pẹ̀ tó sọ pẹ̀ tó sọ pẹ̀ tán tó sọ gbogbo ẹ̀ tán ẹ̀ ẹ̀ lọ́wọ́ dájú owó ju gbogbo èèyàn lọ́wọ́ sọ ìgbọ́lọ́wọ́ bá tọ́ tán pátápátá tó fi kùn tó fi kùn yàtọ̀ tó ti fàrídà àwọn ìjà yìí tó bá ti sọ ìjà ní ìjọ́ ìjà ní ìbáyọ̀ yóò rí ìwà sáhádìí ìyá mi lè ju rẹ̀ lọ kò sáwọn sàádé o. Hmm? ìtọ́wà ní kíra àwọn ti wá sàádé fáàzù bí ìmúná wa sàádá tí dìnnà bẹ̀rọ ti wájú ìmọ̀tọ̀fà wọ́n ti sọ fún bá sí. ìyá ní ò sáwọn sàádé àlẹ́ gbé òun gbogbo tí ń bí látàárọ̀ yóò kò táwọn sàájì àná bí o tó táwọn sàájì àná rí bá zúbímù náà wọ́n sà á dá sí i wọ́n ti jèrè pẹ̀lú oore ńláńlá tí wọ́n wá àtòríire bìnásọ́rọ́ ti wájú ìlú mọ̀tọ́fà wọ́n rújú àdégbà wọ́n wà àdégbà ìwọ́bì tó bá ti wọ́n sì bá a lò wọ́n bá ṣe. ìgbà ní èmi ò tó kò tó àti àjẹ́sí o pẹ́sàn tá a sì wa ni pé bó bá ti pé ìjà yẹn tó jẹ́ ìjà náà bá láwọn ó ní ẹni tó jẹ́ wòlíì àgbà nínú ìjà ní àwọn òbáwọn Ibu láti rí pé ká máa fẹ́jẹ́ ìjà nílé ká máa wá bu àwọn sàájì àmẹ́rìkù. Ìlà àtàkùn sí àwọn ọmọ. Ó wá ní ìjà ní àná. Ó bá ní Kọ̀dùríyà ní ó. Hm? Àtàlátọ̀ àwọn Kọ̀dùríyà ní Tọ́lá tó sáré. Àbíbẹ̀ kọ́ ni, Ìlọrin àwà wọn fẹ́ bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ jùmọ̀ láwọn fẹ́ dáadáa pẹ̀lú àwọn àtàrí kí n kárí kí n wúwú wàrà mẹ́tò nílá àdámi ìrìnà wúwú àrí àdáadáa mọ́nà lọ ní kárí kíkà mọ́n bá kíyà mọ́n bá ìdá mẹ́rin wọn mọ́n ṣe kíyà rí àkàdé kí ni òtẹ́ lára àwọn èèyàn. tó fi táàbí sọ ní pé kó ń kálukú mọ̀ pé anybody tí bá ti ń sọ fáwọn sàábí ànínẹ́bí fún wọn kú ẹ̀sìn tuntun ní láàrin yín. anybody tí bá ń sọ wà láàbí wà láàbí àbí àbí rẹ̀ gbọ́n ni tọ̀láta ń tẹ́sájú làájá wàtò ìlú ní ààjì ìgbìnì kan àmọ́ wà dàbí ó gbọ́dọ̀ wà ń bẹ́ so ẹnu kọjú yàgẹ́kọ̀ bá tó ní ẹ torí bèbè jẹ́ kọ̀ jìrí ni mo fẹ́ fi kùtà dé ànẹ́bì kan ẹnu ló bá ọ̀dà lọ́dà àwọn alátàlájú ẹ bá rántí dáadáa ní ìmẹ́rin tó gbélé yòǹkalẹ̀ ṣùgbọ́n bàbá lọ lè rí àwọn bàbá ti wà látẹ̀ ń ọba nípa ọmọ mùsùlùmí ọyá ẹja sàtẹ́ńpì ẹ wọ́n ní ká ìdílé ìrìn ìdáàrọ̀ta àjẹ́sà wá dá lágbàrá àbdá àrànàrànàdà ẹ́n láàrínà ìlànà tí ó tẹ̀lé kí o bá yẹ aláàmọ̀sọ́lẹ̀ aláàmọ̀sọ́lẹ̀ yìdìnà Muhammad ṣe àǹdárù bọ̀dẹ́lì kẹ̀kẹ́ sí èyí tẹ́sà wúdí náà ló tún múyùn náà wá. Tẹ́sà wúdí náà ló múyùn náà wá. Tẹ́sà wúdí náà ló múyùn náà wá. اللهم صل على سيدنا محمد وعلى اصحاب سيدنا محمد وعلى ازواج سيدنا محمد وعلى ذريه سيدنا محمد báwọn ṣe tọrọ àtàlátù báwọn ṣàájá ẹgbẹ́ wọn tọrọ àtàlátù báwọn ìyàwó àtìlẹ́yìn gbogbo tó kò jùlọ nìyí àtẹ́nìbọ̀dì tó bá ṣe kó bá ní àdàbí bá lòun iṣẹ́ ìbí dáadáa bí mọ̀ bá lè rí bí nìkan fún ọba sàtà látù ìgbà ní yàpé wọn ni Allahumma salli àwọn bàbá ń sọ́kọ́ bí Allahumma salli ẹnìbọ̀dì ó ti máa rántí rẹ báyìí lẹ́nu ṣé Ádámù bẹ̀rẹ̀ bí tó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀. Àwọn lónìí á ní kò iṣẹ́ àwọn ẹni ọlọ́run lábẹ́ ìfẹ́yì àwọn tàbí àlẹ́yìn látún bú. Àwọn àbá ò ní wọná. Àmọ́ tàbí tó wọná wà fi tá làwọn àbá.

ẹgbọ́ ta ló sọ àwọn di àbá tó ibi tí Ádámù sọ fún wa ní wípé ibi tí màá ti bẹ̀rẹ̀ tẹ́sí kàkà ti bẹ̀rẹ̀ ọ̀dà àwọn sàájú àlẹ́bí tó wọ́n ní ká sọ̀rọ̀ fájíà fáwọn sàájú àlẹ́bí tó ṣe lẹ́yìn lẹ́yìn ṣe lẹ́yìn lẹ́yìn

onígbẹ́jọ́ tí ẹ̀ bá ti dégbé tẹ̀ kó bá ti fẹ́ yẹ̀yẹ ẹran báyìí ọlọ́run ọ̀bọ̀ sì tún wá fi orí wọn hàn. ǹjẹ́ ẹ mọ̀ wípé ó gbà gbọ́dọ̀ náà fi yìí yàtọ̀ púpọ̀ olùgbé ìsìlámù wá áfíríkà láti north africa tó ti wà ó west africa tí gbogbo ẹ fi ń tàn kábọ̀. àwọn fúlàní ń jọ òun láwọn àfa àwọn ṣẹ́kàn fúlàní gbọ́dọ̀ fólíò gbà pé bàbá bàbá àtàwọn ẹni gbà fún ìnáfi ẹgbọ́ fúlàní lè mi náà bọ́lá bàtẹ̀ tó jẹ́ ilẹ̀ ó ti ṣọ́ọ̀bù mi yìí níta bá ti lè kọ̀rẹ́kì yìí mo gbádùn ẹ̀ ẹ́ ṣé kábílá gbọ́dọ̀ ń sọ wípé ṣé kábílá mú rin wọn wá ṣé kábílá gbọ́dọ̀ fòódì wọn sọ wípé wà ó gbádùn jájú àrọ ó gbàgbọ́dọ̀ náà sí òní bàbá fúlàní ní àwọn wàmí dúró kàánà ìhòmùhùn gbajúmọ̀ àwọn pé àmọ́ ìyá tiwọn ajámu tọ àwọn fúlàní ní bàbá bàbá àtàwọn gbàgbọ́ nàbí yìí tọ bí yorùbá náà ò bá jẹ èlé pé gbàgbọ́ nàbí tó gbàgbọ́ nàbí ló gbé ìsìlámù lọ́dọ̀ wa bọ̀bí sàrámù ti òun nù tẹwàá mo retí wàhà mẹ òun wá ní wípé ǹjẹ́ ẹ mọ̀ gbàgbé ìsìlámù kan dọ́dọ̀ yìí ẹ́ gbogbo wa táà ti pé ìgbà tí ìsìláàmù lọ́dọ̀ wa in tó mú gbàgbọ́ náà ti dé North Africa àsìkò ìlàpà Muawiya àti Nàbí Sùfìyàn Muawiya náà ẹ fẹ́ pa á tẹ́ẹ̀fẹ́ yín lọ́rùn tẹ́ẹ̀ ń gú ohun gẹ́gẹ́ ọlọ́run fi tó lé fún ìjẹ́ mùsùlùmí o mọ̀hárí ẹ̀mú nàbí tùfì án gbogbo akọ́tẹ̀yìn ti fẹ́ gbogbo oníṣẹ́ ẹ̀kọ́ bábátà o gbogbo abádá tẹ̀yìn bábátà o gbogbo ìlàtẹ̀ ìjọ o gbogbo àga tẹ̀yìn òkú táyà padà sí nílé iṣẹ́ gbogbo ilé tí ó fẹ́ pariwo ọlọ́run ló ní kí ó kú bá a dé áfíríkà o ọ̀rọ̀ ta ló wá tẹ̀sán wá rán ó kú bá a jẹ́ bí representative mọ̀háríà ní North Africa mọ̀háríà bí ṣé ó gbà á fi gbé ìsìláàmù wọ North Africa. Tó fi gbogbo ayé náà ní ìsọ̀kan wò, Abdullahi Muhawi Adalade. Ọmọ Muhawi Adalade gbọ́, òun lè jẹ́ kó bá fẹ́ larí mọ́lẹ̀ larí mọ́lẹ̀, òun ló sọ ní Mùsùlùmí o. Òun náà fi jẹ́ kó jẹ́ Mùsùlùmí lónìí, Muhawi Abdullahi Abi Sufyan, lọ́dí ọmọ ọ̀fáàmù. Muhawi Abdullahi Abi Sufyan. Ó gbà torí ńgbà tí Muhawi wà ní ṣàkẹ́ńtì wọ́n ní ó gbàgbọ́nà láàbẹ̀ òun ló kọ́ madina tó fẹ́rọ̀ wá fẹ́rọ̀ wá ní ìsìn morocco kọ́ àbí nígbà ní fẹ́rọ̀ wá ní fẹ́rọ̀ wá ó láàbẹ̀ ló kọ́ ìlú mọ́sálásí wọn náà tó jẹ́ àti àdéta kọ́ ẹ lọ lè ọdún tó ń ọdún tó ń ọdún fifty to fifty to fifty five nàìjíríà ni ó gbà fún nàbì ọbẹ̀ ọ̀ ẹ̀yẹ kakulé dẹ́gbẹ̀ tó bá mọ̀ tán ànábì sára láàrọ̀ sọ́la nígbà tá à ń fi kú nàìjíríà ti mẹ́wàá ẹ̀mọ́ gbọ́hùn Abubakar ó lọ ọdún méjì nàìjíríà ti mélòó méjìlá Umar rọ̀jẹ́ ọlọ́run ó lọ ọdún mẹ́wàá ẹ̀ ó mélòó twenty two Osman lọ ọdún méjìlá ó ti tàbí fọ́ a lè lo ọdún mẹ́fà kálọ́dún márùn-ún àti jẹ́ kálọ́dún mẹ́fà ó ti fọ́ọ̀tì hasanu ló jẹ́ gbogbo fún muhawiya àbí muhawiya wà ló twenty years láti fọ́ọ̀tì di sixty pẹ́ẹ́wá wá kọ́ màdínà tó tẹ̀ra wà ní fifty to fifty five tàbí wà láti bá. ẹgbẹ́ sẹ́wọ̀n pé ìdèbí bọ́lọ̀ sàn tẹ́ mọ̀ mọ̀ sọ pé ló bá bẹ́ẹ̀ yẹn nìkan bá tẹ̀ gba ẹnu ẹnu ẹnu ẹ̀yìn áfíríkà kò gbà. kò tún wá gbà níbi nǹkan tẹ́ ẹ mọ fi ń sakọ jù pé ìtàn tẹ́ ẹ mọ̀ ìtàn hmm? ẹnu yóò gbà mọ̀háwí àgbẹ̀gbẹ̀ ló wà nípa ìlú ifá ló pé àwọn nǹkan bẹ láfíríkà yìí sọ́mọ̀ wọjá ànámọ́ láàrin àhà ìjọba mo bẹ́ ọlọ́run bá lágbára làwà káwọn tó ká mọ́ wọjá ànámọ́ ọwọ́ ọlọ́run wa kẹ̀lú náà ó gbàgbọ́dọ̀ náà fi kùrẹ́ṣì yàn jẹ́ kéèyàn kùrẹ́ṣì náà sórí báwọn ará áfíríkà ìwọ lọ ọwọ́ kó bí ọmọ epo ten thousand àwọn adéjẹ́ wọn dáná fúláṣẹ wọn káwọn yẹn kúrò àwọn ti gbogbo ẹ̀ka nǹkan wá tó tán kéwú wá ń jáde lẹ́nu àwọn èèyàn nígbà tó wọn àkọ́kọ́ wá bú yàn wọn á rí àwọn ọmọ bọ́ọ̀lù ẹgbẹ́ ìdáàbòbò ọlọ́ọ̀ y y a a la ìyàrá ìgbà wọn sáwọn àtàkà lórí pé òun kọ lábọ̀ ọ̀sán kiri kan. ṣé yorùbá nìkan máa ń tó rí. ikú bẹ́ẹ̀ ni kí n tó rẹ̀ lọ́ kọ́ jẹ́wú lábọ̀ wá ti kọ́ jẹ́wú ni àgbẹ̀tẹ̀ òsì lọ́dọ̀ wa tẹ́lẹ̀. gbogbo kéwú bẹ́ẹ̀ nìkan máa ń ṣe yóò lè tó lè sọ pé ẹ àwọn nǹkan wá wọn kọ́ èmi ò lọlẹ̀ lágbára lẹ́gbẹ̀ẹ́ lágbára bá ó wá bá ọ ní. ọgbọ́n wọ́n tó lè fún ọ pé olùmọ̀lòwò mọ́tò olùmọ̀lòwò bẹ́ẹ̀ ni dá wájú pé ìbọn iná ṣe fún ọ gbogbo kéwù tó nǹkan kálukú ké ibi dẹ́ẹ̀kì mọ̀ sí bẹ́ẹ̀ ni ó dà èyí tá à ń sọ náà ìgbẹ́ àwọn àwọn àníyàn kan wọn ò kéwù lẹ̀ lágbára àníyàn kan èyí tá à ń sọ náà pẹ̀lú tàn ṣé kádà àtọ́lá àdà lórí àfáàgbà ni wọ́n ọmọ tó sàlékún orí wọn àfáàgbà ọ̀dáàni ẹnìbọ̀dì tó bá mọ tí ó mọ̀ pé ń àfáàgbà ní dáadáa àmọ́ tó ti bẹ́ẹ̀ tá a bá ń kà tá a ń kà tàbá ní sàdámù kí lọ́dọ̀ àfa alágbàdì ebi lọ́dọ̀ àwọn tí sàdámù ti ṣe ní ádámù náà máa jì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà máa jì nígbà táwọn adé kánú làbọ́ màgbé ìṣẹ̀lẹ̀ máa jì ẹ̀yìn tó dáa béèrè náà máa jì àwọn àfa àkánù ní nígbà tẹ́ bá rò lè wájà fa ìnípínlẹ̀ ọmọ Libya àwọn kéwùlẹ̀ lágbáwá náà ni náà ni kéwù sí adámù fi gbó bá wọ́n ti gbé kéwùlẹ̀ lágbáwá bá jẹ́ adámù lẹ́kọ̀ọ́ ọlọ́run bá kẹ́jẹ́ àrẹ̀ pẹ̀lú àwọn olùwọ̀ fún dáadáa àmá gbé kéwìlẹ̀ lágbára wa ṣé àrẹ̀ náà máa di ọmọ ọmọ ọmọ Libya ni àwọn bàbá bàbá wa jẹ gẹ́gẹ́ bí iṣẹ́ ìnáṣẹ́ tàbádà ṣe jára sí nàájà so kí ló fẹ́ pàdé ń tẹ̀wọ̀n ni pé Muawiya ló rán ọgbà fún òun náà pé ṣé àdáhùn tí wá ní kẹ̀kẹ́ fásíà fún ìwò òkè fásíà mọ́ ètè lókù bàbá ní òkè fásíà Ìwọ ọmọdé, bàbá lórí òkè bá jàun, bàbá wá ní ó pàbù náàbì ní pé òkè bá ń pè sáàbí anú. Ó kú bàtẹ́ ẹni kẹ́kẹ́ bá jà fún kan bọ̀ ọmọ ẹ̀jẹ̀ mọ́ àríyá ni wọ́n máa ń tẹ̀lé. Tó mi pé bí bá jẹ́ ó bá kan ó kú bá mọ́ àríyá ló kọ́ sọ́dún ẹnìkan náà bá tẹ̀sán lọ́gbọ́n la mọ̀ pé ẹnu áfíríkà ò gbà á ẹ̀ ń kó fáàbù kù sọmọ àárẹ̀ ní àbẹ̀tò fẹ́. Àwọn ọlọ́run ló sọ̀rọ̀ nípa mi jẹ́ mùsùlùmí. Èyí ń jara kọ̀. Nígbà tó wá tọkọ fẹ́ra wà tán fifty to fifty five later wọ́n yọ ọ́ ní position yìí. Ó wá padà wá níbi fifty to fifty to fifty three láti kò yẹ bí ìrònú wàhálà. Ọ̀sán tán. Màá wíyà lẹ́ bínú. ní first line tí ó kúbọ̀ rí àlòrán wa nígbà tán yọ tán tí ó gbà wá lẹ́lẹ̀ kejì tó padà wá ti yín ọmọ muhawi àtẹ́fẹ́ tẹ́ pè léwu òun náà ló tún wa òun ló wa ó ṣe ẹni tí nǹkan kẹ́yìn kan wá fi lè mọ̀ ṣe wá wa ni ó sì gbé wa áfíríkà. lèmọ́ ẹ̀sìn mo sọ̀rọ̀ kálẹ̀ kan pé gbogbo wa bá wá bá kò sínú ẹ̀sìn wa gbogbo tó nǹkan kálukú lè jẹ́ kò sínú ẹ̀sìn wa pé ká bá ọ̀sán àgbà àgbẹ̀lẹ̀ àbí káwọn ọkùn. gbogbo kéwú ló ń kálẹ̀ ké tàbá wò tó gbọ́dún náà sí ìbálòbágbé ìsìlámù wa áfíríkà ẹ máa gbọ́dún kéwú tó kọ́ wa o táwọn oníkà rẹ̀kọ̀mẹ́ alikánì sínú ó lé yá àgbàlẹ̀ ìyà èèyàn máa ní òun sí fún bíta láti ẹ̀sìn tọ́ọ̀lù mo fẹ́ sàkọlẹ̀ fún ẹgbẹ̀ fún nǹkan mẹ́ta mo fẹ́ sọ fún yìí pàápàá wú ha wà látùdọ́ yìí wú ha ẹ sọ o ẹ má ra láre ẹ dáàbò mọ́ gbọ́n ó gbàgbọ́n ẹ sọ o ẹ má rọrọ̀ yìí láre wàlá ẹ̀rọ tó ti wọ́n ti mọ̀ wá ni ó bá ń sọ báwọn ọmọ rẹ̀ pẹ̀tọ̀ láfíríkà tá a wà yí nímọ̀ tá a wà sàábì àwa tá a gbàmọ̀ lọ́dọ̀ àwọn sàábì àtẹ́yìn tá a gbé wá níta fẹ́kẹ́ ṣe ìyá fún antamla oṣù rọ̀ fún bìṣẹ́rì. Ewu táwọn fẹ́jọ́ ọmọ tí àwọn sàábì àtẹ́yìn gbé wá sáfíríkà lò àwọn kan náà yí o. Ìyá fún antamla oṣù rọ̀ fún bìṣẹ́rì. Ẹ sọ́ra ẹ mẹ́rin gbogbo tẹ́ kó fọ́kàn yín orin lásẹ́lẹ̀ kó jílẹ̀.

Kùrọ̀ánì ní tọ́ka àwọn èèyàn gbọ́dọ̀ lọ. Ẹ má ti fún ní ẹ́kà kó orin. Ẹ ti di Kùrọ̀ánì lẹ̀. Àwọn pé òde kọ́ orin àmọ́ ti bá ń kún Kùrọ̀ánì. Àwọn pé àìsábùlà ń ṣùgbú fún. Orin nìkan náà lẹ́mọ àtẹ̀yí tó wúlò àtẹ̀yí tó wúlò. Ó sọ mí fún ọ̀rọ̀ lágbáwá tó bá sọ ní adágún wọn ní nǹkan mi ẹmú ń bẹ̀ léyìí dé ni ó lè ju ìlànà ẹ̀bá olákà olóòlù. wọ̀nyà tó lò fún aláàmù kárí àná. ó sọ yìí ọ̀nà oníkẹ́wọ̀n ìjẹ́ gbèsè ọwọ́ sì kàn fún. ó ní wàlá tákùbà lólé ẹ̀yìnmà wàlá tákùbà lólé ẹ̀yìnmà nínú ẹ̀lùmọ̀gbòrò rí. ẹ má gbàmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn tán gbà kàn jẹ́ sáròfà àwọn mọ̀ tí wọ́n ti mọ̀ àlùmọ̀rọ̀ kìrìsìtìmù àwọn tó pé ẹ̀sìn ọlọ́run ọba wọn fẹ́ ṣe yẹlẹyẹlẹ ká fọwọ́ kékeré mu ọ̀lùjáde burúkú ń dín nàmbà káwọn ẹni yìí máa dìgbì ní kókó mú aṣọ nínú ìdíkẹ́ ìmọ̀ ọlọ́run wọ̀n ìbá wọn bẹ́ẹ̀ náà fún wọn bẹ́ẹ̀ náà wá lù wá fi tẹ́fẹ́ láàrin ẹ̀yìn àtọ̀ ọlọ́run wọ̀n látàkùrù dínà fún ẹ má gba ẹ̀sìn yín ní láàrin ونجا في من نجا المراحل يمكن علي البيان المولد tó fi mo fẹ́ fàyọ̀ ní pé gbogbo ìmọ̀ táwọn tó já àwọn sàátẹ́gbàmọ̀ lọ́dọ̀ àwọn sàájá àtẹ́bí ìtẹ́gbẹ́wọ̀ lù yìí ẹ́ ọ̀nà wàá rí àbúrò àbí sùfìyàní ló rán ó gbà bọ́nù náà fẹ́ ẹnìbọ̀dì tó bá ń bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ní pípẹ́ pé lóòótọ́ abágbà fóun ló bá kọjá ní olùkèrọ̀ wá ní o lọ́dún tó ń kọ́ yẹn o Muawiya ní Khalifa. Nígbà tó tún padà wá náà fọ́n owó Yazid ní Muawiya. Èdè sáǹsọ ni pé àwọn tó yẹ ká jà níbi òní ní pé pẹ̀lú òní. Àmọ́ èèyàn tí gbẹnu àtẹ̀lù wọn àníyàn wa dà dáadáa wọn ti dà. Gbogbo tó bá ṣe ti gbìyànjú náà ní ìjọba ní ìṣègùn lọ́dọ̀ wọn. Àmọ́ kó wọ́n mọ̀ ọ́n fẹ́ jẹ́ Kámọ̀ yìí òun ni wọ́n fi sọ fún mọ́bàrà bàbí ìjọ kan wọ́n bí àwọn sàbí àlẹ́bí. àwọn wàhálà táwọn sàbí àlẹ́bí fà láàyè ara wọn yẹn kó ló ti rí ìdí. ó ní lọ ẹ má bìíní. kíríkà dì máa wù ọ̀họ́rọ̀ bọ́ọ̀lù yẹn ti rí. ìtajọ padà ara wọn bá káwọn kan para nu àbí wọn jọ dé ẹ̀jẹ̀ sẹ́ńdà lẹ́jọ́ ọwọ́ mi ò sí ń bẹ́ẹ̀ mi ò láyé ńgbà tó ń dá ọlọ́run fọwọ́ mi máa ń bẹ́ àfàlà òtọ́ zero ìta ní níha. sẹ́yìn gbàgbọ́wọ̀ mi ò sí ń bẹ̀ kí mọ́tò ń fọ ahọ́n mi náà máa ń bẹ̀ ahọ́n mi ní kí n fi fẹ́ jẹ́. ọwọ́ fún alẹ́ ìdáàbò fẹ́ ká ṣe ó ní ó kí n nà má sára àtúnṣe ọ̀tún ìlà. àpèjúwe àwọn àtàlùjá àjọyìn tẹ̀lé ni wọ́n wé mọ́sálòlòpọ̀ yẹn wò àpèjúwe ojú ojú ojú lẹ́rí tí wọ́n wé wàdàwà wùlẹ̀ òyú ní tàrùkù máa pè ha ogun ojú ni pé kò má máa bọ́ ọkàn rò ẹ̀rọ má fọkọ̀ ọkàn lójú bẹ́ẹ̀ bá fẹ́ kójú wọn láti ó wà gbogbo àná ìdáhùn yóò padà bọ́ ni pé àwọn sàájà ìdájà ojú ìwọ̀n bí ojú ló ṣe rí wọ́n fọwọ́ kàn wọ́n hmm, ọlọ́run bá ti yọnu sí wọn. bàbá lára yìí bàbá ṣe ń pa àkàtó tẹ̀lé ìrànlọ́wọ́ kásàlẹ̀ rẹ̀ in the best way láti tó bẹ́ẹ̀ kò ń tẹ́ńṣà wọn lélẹ̀ ẹ̀ lágbájá kọ̀rẹ́ kì í lágbájá lọ ṣùgbọ́n ti tẹ́ lágbájá lónìí báwọn bàbá àná ìṣèlú tọ́ tẹ́wárí lọ́wọ́ ti wá rí bẹ́ẹ̀ ìjẹ́ wàá rí kí ló wá fà táwọn nǹkan fẹ́ máa fi wọlé tó fẹ́ fi wọ́n gba àwọn tàbí ànábì kù. òun ni wípé ó gbé ní áfíríkà àbọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni tó bá kàn rí dàrẹ́ bí èso bá torí fún nìkan ni wọ́n mọ̀ wọn ò mẹ́ tó wà lókè láwùjọ wa nífẹ̀ẹ́ yẹn ní wa dákàn àgbàlagbà tó wà ní ògbọ́n mábìrin mọ̀kàn fẹ́sẹ̀ sáńpù ni téèyàn bá wà nínú ìlọrin tán ní kí ló pẹ̀ tó máa ń ṣe é wù ló kọ rẹ̀ bá aláàjì ṣe é wù ló kọ rẹ̀ ẹ dákun kó kọ olú láìsèkú mọ̀ jẹ́ kó kọ rẹ̀ ló náà bọ̀ ẹnu kó máa jẹ́ ahmed àrí àrí kó máa jẹ́ abdulmadi àrí kó máa jẹ́ kí ni àríbọ́jẹ́ Usman ẹ̀wọ́n tó jẹ́ Usman wọ́n bá pè yẹn ní Ṣuaibu ọba ni wọ́n pè wọ́n bá pè yẹn Suleiman ọba ni wọ́n pè ó kọ́ ọba nù wọ́n bá pè yẹn lápùlùkọ́ ni wọ́n ní olóòkọ ọba nínú ẹ̀ àmọ́ bá lọ́pẹ̀ yẹn ṣéwù lórí ahmed wọ́n sọ ahmed Tijani àbí àbí àbùkọ́ lè àbí ṣéwù fún mọ́gbọ́n fún mi àbí ẹ̀kọ́ ni tí èèyàn wá ní à ah, ṣé ìgbà tó lágbájá oníṣẹ́ òfúnfún fúdù láti sọ àbí náà là ti fẹ́ di tó pọ̀ náà. ẹ dákun sẹ́kọ̀ọ́ tó tó ẹgbẹ́ èèyàn bá lè wádìí tó fi lè sórí ìdílé mi sọ sí òfúnfún fúdù ní òsùmánù. àbí pé ìwọ́n ti mú un lẹ́yìn jẹ òsùmánù fúdù táyì òsùmánù wo ni wọ́n fi sọ òsùmánù tiẹ̀ ọ̀nà ṣéjọ́ ìbẹ̀rẹ̀ nu kí dídì ní wá lóun wá fọ́jọ́ ìbọn fún ìbójú òde ní wá ń jẹ pẹ̀lú ògbọ́n fún àbá. ṣàgbọ́n tutù. gan orin orin. ó ti tutù jù ó fi nà bá láì màkà ni. ibẹ̀ tó rẹ́ ni tó ń pẹ́ lè tẹ ẹnìkan náà ní jó pẹ̀. òun ò ti kọ́ lórí ṣéwù mọ́tì ìgbà ìbò tí òun ń ṣéwù. wọ́n wá wò pé ó pẹ́ ẹni rè wo ni ká sọ ọmọ sọ ní rùkùmánù lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá gbàdúrà tó wọ́n sọ ní Usmanu tán ní iṣẹ́ òwú oko ẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ gbàdúrà bá Usmanu ń ṣe lára rẹ̀ ní iṣẹ́ òwú oko ẹ̀ lẹ́yìn òfin pé má ìwọ wá pọ̀hún lé débi kó wá yẹ pẹrẹ ní tọ́tẹ̀ kan tó lóko ẹ̀ nílùú wa bẹ́ẹ̀ bá jẹ́ dàzúkí kí ó fẹ́ ẹmú kan tọ́tọ́ Ibrahim alẹ́ ẹ̀kọ́ ni sẹ́wọ̀n pé ìṣẹ̀lẹ̀ ọ̀kan náà wòlé ọlọ́run àwọn pẹ̀lú Ibrahim Tẹ̀sùkì àbí ẹgbẹ̀rún tó ń gbọ́ àwọn àjọ ọ̀rọ̀ agbẹ́jọ́ bá Ibrahim Tẹ̀sùkì bá Ibrahim Tẹ̀sùkì tọ̀ náà ẹni tí jẹ́ Ibrahim Tẹ̀sùkì ó kọ̀ ọdún rẹ̀ bẹ́ẹ̀ bá ti wò dáadáa ní ìwẹ̀ ẹ̀ mọ̀ fáwọn yẹn fẹ́ràn àwọn tàbí àná ọ̀tà wọn fẹ́ràn wọn. kọ́dà àwọn okọ̀ yẹn hàn kọ́dà wọn fún láwọn okọ̀ kan tí èyí tí ìbájú yẹn bá ta síra wọn nú yóò yọ ọ̀nà bá bóun ti máa mọ wẹlé bóun ti mọ wẹlé nílùú yìí àwọn ìyàwó lè jẹ́ rìsì aláwọn ìyá ọ̀sán jẹ́ átíkà átíkà a áṣìkáṣì áṣìkáṣì ẹgbọ́ yìí ànábì ní àwọn lánàá sọ pé ànábì là àwa títù ẹni tó jẹ́ bí àbúrò àbíkáṣì ní ẹ̀gbọ́n bàbá ànábì ní jẹ́ áṣìká tẹ́lẹ̀mẹ́bí táwọn àfáà jọ̀ fún wa dé nínú yìí bàbá wọn yẹn ń bè láwù bẹ̀rẹ̀ bọ́ọ̀ wọ́n bá bìláwù bìláwù bìláwù bìláwù ẹni ní jẹ́lẹ̀ lọ. Bẹ̀bọ́ ni ìyá bàbá òsùnmọ́bọ̀nà àpà àbí ìyá ìyá ẹ̀. Òun náà á ń jà nẹ́bì tàbí àbúrò bàbá nẹ́bì bẹ̀bọ́. Bọ́lá àwọn ẹni jọ́ náà nígbà tá a ti wá ń lè àwọn ìgbàlagbà máa ń kọ́ ní ìjọba. Jẹ́ ìsọ̀kọ́ wọ́n lábà jọ́ngọ́lọ̀ ìjọ ìgbàgbà jọ́ngọ́lọ̀ àwọn tó wà lọ́wọ́ ìgbà jọ́ngọ́lọ̀ nígbà tá a fi dàgbà àwọn gbọ́ wọ́n lábà jọ́ngọ́lọ̀ bí mà kàdé ń jẹ́ lè lọ. àfa àti mọ̀ ń ṣe wá àti wọ́n lè lọ yìí náà wà mọ̀ pé ó ti mọ bá fà jáná sí. níjọ́ ni ó bàbá jọ́ngọ́lọ̀ náà fi jọ́ òní àbí Ìlọrin làwà yìí wọ́n wá nínú bàbá jáná sí ọmọbìnrin ọmọ tó ọmọ náà wá gbóyún níjọ́ ẹ̀sán kan ló yẹ gbóyún wọ́n lápá wa dé wà sí àbáwá sọ pé ẹ ò rí ìdè yìí láàrú ọmọ tèmi jàpó wọn àfáà jọgbọ́n lọ́nù ẹ bá ti gbọ́ wákà ẹjọ́gbọ́n lọ́nù lẹ́bùnú ńlọrọrin wákà jọgbọ́n lọ́nù bá ti gbọ́ ohun wọn pé wọ́n lápá sọ pé ẹ ò rí ìdè yìí láàrú ọmọ tèmi ẹ ò rí ìdè yìí láàrú ọmọ tèmi ó lé láàárín ìtàpá ọdún ó ti lé láàárí ìfẹsẹ̀ òsì èmi ti rí láàárí ìtúnà ní òwò àti láàárí ìjàràbà ní pé ẹwù bìláwù ọmọ tèmi òní láàárí ìsápá ọdún ó ti lé láàárí ìfẹsẹ̀ òsì èmi ti rí láàárí ìtúnà ní òwò mọ̀ pé túnà ló fẹ́ ṣe pé gbọ́dọ̀ ní láàárí àti láàárí ìjàràbà ní ṣe wọn ló fi jàràbà zina ṣé àti láàrin ìdùnnú rẹ̀ ìláwù ni wọn kọ ọmọ àfa àjọ ń gbọ́ lọ́jọ́ ìbọn wọn ti rí ṣé àwọn ìṣẹ́lẹ̀ àfa ń sábà yìí náà ni. Soko sínú ẹ̀sìn kankan ẹ̀sẹ̀ ìbòlì tó wà láfíríkà pé ká bu àwọn sábì ànẹ́bí kù. Ká bu ọlá àwọn fòkòtì ẹ̀sìn àti wà láfíríkà. kódà kí tòótọ́ ṣe àwọn kí ni èyí sọ pàtì ìfún akáàbì tó bàbá bàbá bàbá náà ló bá tì í bá ti ń jẹ ìyá àwọn tàbí àtẹ́bí wà ẹni tàwọn bàbá bàbá ló bá fẹ́ ṣe àwa mọ̀ àwọn tó ń jágbà tó gbọ́ fáàtì ní sọ̀rọ̀ níjọ́ táwọn èèyàn bá fẹ́ hàn tú ń jọ̀hún hàn tú sọ́mọ́ hàn ibi wọ́n lọ bá wọn àbágbọ́ ẹ̀dá tuntun ọlọ́run mo fẹ́ kọ́lọ̀ máa nà mí ṣe ni. èmi kò bá mú àwọn aláṣẹ ìgbà tó ń sọ yóò lọ aláṣẹ ìgbà ẹ ẹ háwó fọ àwọn tàbí ànínábì tó lọ tó bá dàgbà ó pa àwọn sàárì àkàtì ẹ̀ sáà tẹ́ǹtì bá dàbí wọ́n mọ̀ wá kó kọ́ àbò bá. Àwọn púpọ̀ rẹ̀ kùlẹ̀ àmọ́ kẹ́ẹ̀sì lé mọ́bí tọ́ka àwọn dé. Ibi tó gbé wọn ní. Wọ́n ni mo sọ. Tọ́ bàbá ti wá mọ̀ lẹ́yìn. Ànábì sọ́dọ̀ láwọn àlẹ́ ọ̀sẹ̀ ni. Ànábì wá dé kó yé wa. Àbúta ìfọ́dúrí ọ̀pọ̀ kan. Àwọn kan dà nípa àwọn wíì bá a ṣe dùn wọ́n. Kò tiẹ̀ ṣe bá tiẹ̀ ada. dáadáa. Gbọ́ dáadáa. Ní dọ́hùn ẹ bá gbọ́ lórí rédíò. Bó ṣe gbúrúdà ló ń kà ní bó ṣe kí ni àǹkà ni. Kò fẹ́ sẹ́yìn ìka tí ò fẹ́ mọ̀. Tó máa rí lọ àná àbí bá kéré máa ní ó máa rí mi. وعن علي وعن عثمان ذي سعد علي سعيد آه، آه، طلعة آه، سعد سعيد سعد سعد سعيد سعد سعيد معوط طلعة وأبو عبيدة وزبير سعدة برر ماذا كمان سعد sàáyéèdì fún ìdápa àwọn tàbí ànẹ́bí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́. Àwọn tí wọ́n fún mọ́nù nínú wá bí bàyí ká ní òfin pé lábẹ́ àti ìdáàdì ní jẹ́. Àbí agbọ́bí ìdáàdì. Wọ́n dà àwọn bàbá tí wọ́n fún wa ó lè máa ń rú ìṣòro pé nǹkan pọ̀. Wọ́n ní ìmìdáàdì ní Fúlàní. àìsàn di bí dáadé. Èdè ló kọ́ fúlàní yóò tọ́wọ́ kọ́ lọ́rùn. Ẹ máa tọ́, bẹ́ẹ̀ bá tọ́ bẹ̀rẹ̀ láti àdúrà àdúrà yóò dájú ìpè ládùú. Àdúrà yóò lọ́nà ń bọ̀, àdájọ́ àdúrà yóò fọ́mà ẹni ọ̀sán àdó, ádámù ni àdó lọ́rọ̀ fúlàní. Míkò, Mìkàílì. Tó, òun máa ń tó kọ báwọn ìlú àti àdúgbò ẹ̀ṣọ́ sí rẹ̀ àwọn àbá jù wá lọ. tó pé ó lè má jìyà lóòótọ́ pé bá méjì dáàdù wọn sọ ti dídá dó ìbọn torí pé wọ́n tún máa ń kọ ní gèdè ààbò lọ́sọ̀rọ̀ yóò kọ fúlàní fúnra ìlú wa yìí lè dáàdù. lẹ́yìn bá fi ìmọ̀ olùdókòwò á lè lè dáàdù àbí ìdókòwò á lè bá jẹ́ olùdókòwò á lè bí bàbá ni wọ́n bá jẹ́ méjì dáàdù láti jọ̀hún ibi wọ́n ti rí méjì dáàdù mẹ̀dáàdù náà á tún wà nínú àwọn tàbí àníyànjú kò sí làwọn làwọn fẹ́ẹ́ ṣe tá à ń sàn fúnra wa jẹ èèyàn bẹ́ẹ̀ lálàjẹ́ ìyá ara rẹ̀. tọ́ àwọn tàbí àlẹ́bí kọ́dà àtà àwọn táàmù nínú wọn fẹ́ kó kọ́ nìkan lánàá kò sí àtàdà lónìí wọn kò sáfẹ́ fún ẹtú fẹ́ tíráì rẹ̀ nínú àwọn tó báwọn tàbí ànábì tẹ bá gbọ́n dídà dé ẹ sọ fún un. nínú àwọn tàbí ànábì àdìsí imam muslim àdìsí one thousand eight hundred and

wọ́n pẹ̀lú bùbẹ́ ìdè lábúrú sí yáni a àwọn ilé ìgbúrú ọgbúrú bàbá rẹ̀ ní sí yáni gún àbí làwọn onímọ̀ ń sọ pé ziyá gún àbí ìjẹgbọ́n ní orí ziyá lọ́mọ ẹ̀rẹ́ wa náà mọ bàbá wa ni èyí torí pé títí ti jẹ́bi ìṣẹ̀lẹ̀ táwọn èèyàn ń fà pé kí ló kọ rẹ̀ wọ́n pè ní ziyá ju àbí sùfìàn àwọn kan náà ziyadu gbọ́nà sùmọ́yà àwọn kan náà ziyadu gbọ́nà sí ní ẹ̀ka kàtà fada tó ní sẹ́yìn tó ṣẹlẹ̀ ọdún ziyadu gbọ́nà àbí tó ziyadu yẹn ọmọ tí ẹni òbẹ́ lámù ziyadu ara àwọn gọ́ọ̀mọ̀tì gbọ́dọ̀ púpọ̀ lẹ́nu ara àwọn rúlàsì ní dá pa ilé yìí pa ilé yìí bí pẹ̀lú ilé pa ní tàádé yìí ó wá lọ lé wọlé bá táìbù lẹ́yà ni wọ́n máa ń gbé kékeré ẹ̀kọ́ tí wọ́n tàbí àtàrà ọmọ mi àtẹ́jẹ́jẹ́ ilé ìdájọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ àtàkùn ẹ̀yìn gbogbo tánà ní ìsọ wípé ìnà ṣọ́rọ̀ rẹ̀ á àtọ́tọ̀ mọ̀ nínú àwọn èèyàn tó burú jù nínú àwọn tá máa ń jó lórí léèyàn lórí òun lẹni tó ó dé lórí àwọn èèyàn tó ní ìlú àwọn èèyàn tó ń gbọ́bá pé ògbú nǹkan wà fún wọn ó lè má wọn ó dé nǹkan fún wọn ẹ dákun tí wàá sí ìdí pọ̀ jù fún ẹni tó jẹ́ sáà bí àdẹ́bì tí ń sọ bẹ́ẹ̀ tí ò bá nẹ́bì láyé bá ìwọ ọmọ mi fi kiri ìdẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ́gbọ́n ìgbóni lámú ìyá àjọ pé lẹ́yìn tó tí àbá ìbò àti bá ìbò àwọn ìpàdé yára àti àwọn ìyá àti àwọn ìyá tó burú làwọn ìdá ní ọ̀gá ìlànà ìjára mi. English jọgọ́ ẹ̀jọ̀ ìwọ náà fẹ́ máa fi sàádọ́ àmẹ́sìn wọn gbá wa lórí. Jọgọ́ fàínàmà àǹtà nínú kọ́ láti àṣàbí Muhammad. Fàínàmà àǹtà nínú kọ́ láti àṣàbí Muhammad. Ìwọ nípa ìjà rẹ̀ nìwọ. Ẹ máa tọ́pẹ̀ nínú kọ́lá. Kẹ́ ẹ mú bírú àgbàdo. Àbí tẹ̀ mú tẹ̀mú tẹ̀sí mọ́ rẹ̀ yìí. Kẹ́ ẹ mú àgbàdo tẹ̀ sí lọ tẹ̀wọ̀n pé tẹ̀bábẹ́sẹ̀ ẹ̀ ọkọ̀ gbọ̀nà lífù tẹ́ẹ̀fẹ́ tó ti ẹ̀ bò àfẹ́dànù wọ́n pè nù kọ́lá. ìjọba mọ́mọ́dàmọ̀ sọ́dọ̀ rí àwọn àtakù àtakù àwọn sàájà nẹ́bí lẹ́yìn. báńkì ìrìnàjò ìrìnàjò bàbá nẹ́bí láyé àtakù sáadé. ẹ́ tó ń wí jẹ́ tàbí ànẹ́bí yẹn. ẹ̀yin ò rí bẹ́ẹ̀ ni dáadáa pọ̀ yìí ti báyìí tí èèbá tẹ tó bá já àfa òun náà lè mọ́mọ́ tàbí ọlọ́pàá jẹ́ àdébí. Tẹ́jú ìgbà ìnàmà Ádámì nù kọ́ láti Aṣáájú Muhammad. Àwọn àfẹ́dánù ẹ̀mọ́tàlá ìmọ̀gbà àtàrí tàbí máa dákàn sáfẹ́ nìkan. Ẹ́ ìwọ ẹgbọ́n tó ní. Ni Ari Brown yọ̀ wípé òwò àtàrà ìsìlámù nù kọ́ lá. Hmm. Ṣé àfẹ́dánù jẹ́ náà sáfẹ́ dànù ń bẹ nù wọn bí láà ìnáma káàna ti nùkọ́lá tù bá dáhùn wọ́n fi rẹ̀ rí ìnáma káàna ti nùkọ́lá tù bá dáhùn wọ́n fi rẹ̀ rí àfẹ́ dànù lẹ́yìn tí wọn ló bẹ̀rẹ̀ kò sí nínú àwọn lẹ́yìn bàbá àwọn lọ tán ìhìn ìgbà làfẹ́ dànù tó ń kú pé òkè báyọ̀ tó wá tẹ̀lé ń pa lágbájá ìgbà làfẹ́ dànù tó wà láàrin èèyàn ìnáma káàna ti nùkọ́lá tù bá dáhùn àó ìfẹ́ yìí kò sáfẹ́ dànù ńlá àwọn ìpàdé àníyàn sí ẹ̀rọ kò sáfẹ́ dànù gbogbo tó ń kàwé. Tọ́ ṣe wá rí jẹ́rìí tí mo sọ fáwọn ẹ̀kùn sọ fún ìṣẹ̀ àti ìṣọ̀rọ̀ Màáwíyà láyà rí. Mo fẹ́ sọ̀rọ̀ Màáwíyà. Màájú sọ̀rọ̀ àwọn ọmọláṣà àrí torí bí ìṣìkò ti ṣẹlẹ̀ ńlẹ̀. Kẹ́ ẹ ti mọ̀ pé Ọlọ́run ọba bẹ̀ kan fẹ́ bu ìkún wọn. Kẹ wá wo bí Ọlọ́run á mọ̀mọ́ wá gbé káwọn eléyìí sọ díẹ̀ ká fẹ́ gbàbùkún wọn Ọlọ́run àgbégbè wọn jáde. tó bá wọn sáájà níbi mọ̀ wọn náà sọ fún Aisha mi pé ah, ah, nígbà táwọn kan dé mọ bú àwọn sáájà níbi omi àwọn yẹn wá ń ya ẹnu pé ah, ó ti wá fún bú àwọn ó yẹ kó lè yí ọ tó dáhùn ọlọ́run fẹ́ràn kùlá ìkà kọ́ فأحب الله ألا ينقطع عنهم الأجر àwọn sàábì ànábì yẹn wọ́n ti kú iṣẹ́ wọn ti parí àmọ́ lọ́wọ́ fẹ́ kí ládàá wọn dúró ló fi fà á hàn àwọn eléfẹ́ ẹ máa bú wọn kọ́ máa gba ládàá lọ sí. Hmm? ara hickman tọ́lọ̀ fẹ́ gbà pé wọ́n bá ti ń bu yóò máa gba ládàá tó ń sẹ́ni tẹ́yìn bá sílẹ̀ ká fi ń sọ nǹkan tó ṣe àbí tó ṣe ìwọ́ máa gba ládàá kò tó àwọn èèyàn wọ́n sàkọ́tẹ́nu jẹ́ náà ṣe àjẹ́ àjẹ́ àjẹ́ ìwọ báyìí ti ìwọ mọ̀ ọ̀rù ni ó mọ̀ ọ̀rù ládàá yóò mọ̀ ni yóò mọ̀ di ikú yóò mọ̀ nípa aṣọ́kọ́ ládàá ẹni tó ń sọ̀tọ̀ kú sọ sí yóò mọ̀ ní mà ọgbọ́n ìwọ sì mọ̀ rò pé ìkàkà ló ní. wọ́n wá táwọn yẹn bá mọ̀ ẹjẹ́ bílẹ̀ iná kan Abu Hanifa rahimahullah abáàgbà Abu Hanifa nígbà tó kú ìgbàkọ́jú mi ní sọ̀rọ̀ yìí ìlànà ọ̀kẹ́ yìí wọ́n wá rí lójú oorun wọ́n tún kọ́mọ̀ dáadáa láti kò tí wọ́n kọ́mọ̀ dáadáa láti àwọn láti wá dáadáa wọ́n máa ń rí àwọn èèyàn tó bá kú lójú oorun ni kò bẹ́ẹ̀ sáfà kan tó kú ní òní lójú oorun ẹnìbọ̀dì bá máa ń ka jíra ojú pọ̀ dáadáa kò sẹ́ẹ̀ sáfà kan kì í ṣe nìkan lórí wọ́n pọ̀ tọ́ba ti wá rí táwọn ọmọdé mi máa ń dá alọ́bàbùrì lọ́nà ti bẹ̀rẹ̀ máa ń dá alọ́bàbùrì wọ́n wá arábò hànífà lójú oorun wọ́n wá di ọmọdé rẹ̀ kí lọ́lọ́run ọba ṣe pẹ̀lú ẹ̀ oní pàfọ́nà lè ọlọ́run ṣàkóso ìfún mi. sẹ́wọ̀n lọ́wọ́ ìfọ́nà ṣàkóso ìfún kílẹ̀ rẹ̀ pé àwọn èèyàn rò ọmọ kẹrì wá ní bìlẹ̀ ẹ̀rí torí pé oní mo sì spread ìmọ̀ àbí ọlọ́kọ̀ gbá ilé ti spread ìmọ̀ jù máa lálẹ́ jẹ́ náà ni èyí ṣe bìlẹ̀ ẹ̀rí èyí ṣe ìmọ̀ lọ́lọ́wọ́ mọ́ mi lára tó ẹni tí ìta àfà ó súnmọ́ fóun gbéṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀dọ̀ àfà lọ. ẹyin wá ti dìbò nígbìmọ̀ láwọn àtà táwọn tó yẹ sọ̀rọ̀ táwọn ikọ̀ kankan tó yẹ sèkẹ́ kan tán bá ṣiṣẹ́ rẹ̀ kan fọ́lọ́wọ́n ọba ta ni wọ́n sọ fún. àmọ́ àbá bóun bá ṣe bọ́kàn bá gún un lábẹ́rẹ́ tó sọ pé ah, ṣé kí ẹ mo kọ́ kéwù ni ẹ̀gbọ́n yóò sọ tiẹ̀ àṣẹ́kẹ́ ah, ni mo fọ́ lọ́wọ́ ni. Hmm? abu na ne ga wani wani da irin sai mana da ma a babban fukiya ala ahliha fatuwa máa ń le tó bá ṣe lára ọlọ́run lè gbá ẹ̀rù gbogbo ẹ̀lẹ́ ó wá ní tẹ̀jú kí lọ́lọ́run bá gbàgbé ìjọ ní ìtọ̀kan ó ní ó yà wọn lẹ́nu nígbà tó ń dọ́dọ̀ ọlọ́run ọba tó ń rí i pé yàkúlù náà kò sí yá máa la ya alọ́run lọ́ọ̀hún mi. àwọn èèyàn sọ tí ò dáa nípa mi ìdọ́lọ́mọ̀ pé mi ò rí bẹ́ẹ̀. Eh? wọ́n sọ tí ó dá àbúrò àdúgbò lọ́sílẹ̀ àbúrò àdúgbò lọ́sílẹ̀ àbúrò àdúgbò lọ́sílẹ̀ kéjẹ́jẹ́ àbúrò àdúgbò lọ́sílẹ̀ kéjẹ́jẹ́ wọ́n sọ ọlọ́run sì mọ̀ pé ó ti lé ọlọ́run àgbà ẹ̀rù mi wọ́n ló kọjá tó fún tàbí ìdì. so àwọn táwọn náà fẹ́nu iṣẹ́ wọn ti dúró ṣùgbọ́n ọlọ́run fẹ́ kí ládàá wọn dúró yóò ti wá dé àwọn kan táwọn ọ̀sẹ̀ wátawàta tó dàtà wọn mọ̀ sí gbalada. tọ́ ṣé ká sọ pé àwọn àtàkùn náà àwọn tàbí kò sí ibi tẹ́sí mọ̀ pé kò sí náà àtàkùn náà àwọn tàbí kọ́dà àwọn tí máa ń tóbi tó táwọn kan wọ́n ń tóbi àwọn àǹfààní kan mọ̀ pé béèyàn bá fi lè jẹ́ sábẹ́ ànábì ìbéèyàn ó fi tó kò sí pẹ́lú àbílẹ̀ jẹ́ sábẹ́ ànábì nítorí tó kò sí. ẹyẹ fún ilé ìgbàmù yìí kí n tó lọ sọ́dọ̀ àbúrò tó láṣà rẹ̀ ó fáwọn èèyàn ò mọ àwọn èèyàn kí la fẹ́ gbà wọ́n ní ẹnìkan sọ pé àwọn àfa ní òkè àfa bá a ń bẹ̀rẹ̀ àfa ìmọ̀ o àfa ní òtọ́ sáfà kankan ń bẹ ní nàìjíríà lásìkò yìí àtàkùn tó bá ta wá jẹ àtàkùn tó bá ta wá jẹ sáfà kankan bẹ tó tó mọ̀ mọ́lẹ̀ àbí ìwọ àfà tí òkú tó mọ̀ mọ́lẹ̀ sí ní màlìkí náà ní kòrá rẹ̀ olùbáfà ni mọ̀ mọ́lẹ̀ kàlú kéèyàn wá ní àbá àdíwá yóò ní wọ́n náà àbá àdíwá ní ìyá àbá dáyíyà náà ní yàfá. Ó wá ní àárín àfá rẹ̀ tó wù tó tó máa mọ́lé. Ó dà ah, òkú tọ̀. Ṣé máa mọ́lé kì í láàfá? Ó ló ní ìdápọ̀ àbá mọ́lé kan ó ní náàbì. Ṣé náàbì ìlú mọ́lé kì í lọ àbí òjùlọ olójú lọ? Ṣé náàbì láàfá? Ó ló ní ìdálàfá rẹ̀ ó lábìlá ìbùnà ọmọ ẹgbọ́n. Now, máàlìkì ju àbáàjẹ lọ one million times àbí àbáàjẹ kò ní wọná àmọ́ black náà máa tó jẹ́ àbá àbá àbá àbá àbá àbá tó bá àbá àbá àbá ẹ̀dá àbá òun wọná ẹ̀kí wọn láǹfààní àbáàjẹ tó jẹ́ àìmọ̀kánlè pọ̀ jù béèyàn bá ti lè jẹ́ tàbí ànábì tẹ́lẹ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ ìgbà bàbá rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ làwọn èèyàn lẹ́yìn tàbí ànábì o béèyàn bá tó bí lójú bẹ́ẹ̀ bá tóbi lójú òun la kà fún yín tí àdàmú ń sọ òun ó gbé látòrí gbọ́dọ̀ náà sí tó tún máa kà fáà ní mi kéèyàn wá ní tó kóun fẹ́ pàfà ní mi lé padà àbá ní àwọn àbá àyọ̀dá àbá ní mi èyí tó sọ àbá ní mi di mùsùlùmí ńkọ́ ẹ olùwà fẹ́ yẹ ìyẹn báwọn kan làwọn àbá àti ṣe wọ́n sọ fún Ibn Mubarak wípé Umar bin Abdul Aziz mo ti dákọ̀ rẹ̀ lẹ́kùn nínú àwọn kòlàfà tó wá lẹ́yìn adé òun wá jẹ́ kàbí bá èèyàn dáadáa ní onímọ̀ ní gbogbo ẹni táwọn òkúta ìbá ti wà nípò ìyẹn máa ń tóbi ẹ̀rùn tó bẹ́ẹ̀ bá ti tóbi èyí tẹ́yìn bá ti rí náà ni máa ń tóbi lójú yàn ẹ̀ tẹ́yìn bá ti rí náà ni máa ń tóbi lójú yàn wọ́n wá bí abúlé fún bàbá pé ah nínú ọmọ ẹ̀gbọ́n àbúlé azeez àti Muawiya bí nàbí Sufyan ta ló lọ́lá jù. Ṣé ẹ̀gbọ́n mi yé? Inú Umar bin Abdul Aziz àti Muawiya bí nàbí Sufyan ta ló lọ́lá jù. Ó dàbí kí n máa béèrè ní ìtẹ̀lé bí káwọn náà bí yóò tún máa mọ̀. Kí nínú Sheikh Adam Abdallah Ala lórí àtàfà Alimi. Àbí ìtàgbàtà máa tò náà nù, ẹja máa tò bẹ́ẹ̀ bọ́sẹ̀tọ̀ ọ̀yàwó náà dátò inú jẹ́ adá àbúlára lórí àtàfà nílé tàrúrọ́lájú tàrúrọ́lájú tó mọ̀ fọ́mọ̀ kò fóró lìkò yáta tó ní ògbọ́dọ̀ sọ tó ògbọ́dọ̀ sọ mí ògbọ́dọ̀ sọ mí o torí pé táwí òun ni pé ara àtànẹ́tù àbáà lì ní iṣẹ́ kàdáàmù nígbà nínú kò rújú gbàgbé ẹ̀ kò gbàgbé ẹ̀ kò rújú gbogbo gbogbo agbádá tó kọ́ àwọn èèyàn torí pé àwọn nǹkan bẹ̀ẹ̀ kan ti wá wájú òní ẹgbẹ́ lábẹ́jáde kan ni ó lè kọ́ áyà ó lè fa kí nìkan gbogbo tó kò lè fa ó kọ́kọ́ jẹ́ mùsùlùmí ni ó lè ka alif bá àtàtà ni tí ọba jẹ́ mùsùlùmí pásítọ̀ èyí ti àbábí tí pásítọ̀ mọ́ jà lánàá ẹ̀hìn tó àwọn tọ́lá ń lò ní sábàbí tó fi dá àfahàn àwọn lọ́lọ́lá jùlọ àbíbẹ̀ kọ́ni tọ bẹ́ẹ̀ náà ah, ní kéèyàn sáà wọn láì wọn ní wọn láwẹ sí tóbi wọn lóun wọn wá bí inú ìfura pé inú wọn gbọdọ gbọdọ àti bó ti tóun àti màáwíyà sọfà àwọn yẹn máa fẹ́ bá bùkọ́ màáwíyà mìíràn bí Sudan alọ́lájú ẹ máa gbé yìí ó ní <laughs> abúláwọ̀ bá sọ pé ó ní à ó máa ẹyẹ kọ́ sọ lábàá ẹ̀ká àtàbágbọ́lábà kọ́kọ́ fílẹ̀ kẹfì máa ń sàgidi ẹ̀nàlùkùbárọ̀ alẹ́bí ìdákọ̀lá àǹfà fárásì mọ̀háwíyàtà máa rọ̀súlìlá àbọ́lù mìnà ọmọrọ̀ bí a ti mọ̀rọ̀ àwọn àgbọ́lágbọ́lá pé wọ́n bí yàn pé nínú ọmọ bọ́lá brazil àti mọ̀háwíyàtà ló lọ́lájú kò sọ pé ìyẹn Muhammad alájà ó mú torí jẹ́kálẹ̀ ráì ẹ̀sìn àti ìsọ̀rọ̀ èèyàn ẹ̀sìn tí Muhammad agùn ráì tó fi jagun pẹ̀lú ànábì yìí kí ìsọ ẹ̀sìn o eruku tó wá wọnú imú ẹ̀sìn Muhammad ó lọ́lá jù lọ́wọ́ àbúrò àti ìsọ̀ one thousand times ẹ̀fẹ́ẹ̀ṣẹ́gbọ́ àti ìsọ̀ Muhammad àti ìsọ̀ èsì àti ìsọ̀ imú ẹ̀ eruku tó wọ inú imú ẹṣin tí Muawiya ṣe jihadu pẹ̀lú ànábì eruku ẹgbọ́n pẹ́sẹ̀ ní méje ń bí ọ́kì tó sọ fún ọ gbogbo àwọn wòlíì yìí dẹ̀ máa ń dapọ̀ pátápátá látòkè nílẹ̀ tẹ̀ fẹ́ pa àwọn èèyàn hùn gbogbo àwọn àbáyé pátápátá tẹ̀ máa ń dapọ̀ hùn látòkè nílẹ̀ pátápátá tán bá ja gbogbo ọba kò sí kankan tó tó eruku Umar ibn Abdul Aziz gan kò sí kankan tó tó kátó wá sọ Muawiya Umar ibn làwọn àwọn pẹ̀lú Muawiya yìí pé eruku tó wọnú imú ẹ̀sìn tí Muawiya gùn tó fi ṣe jihadu pẹ̀lú ànẹ́lì ó ju Umar ibn Abdul Aziz lọ one thousand times ó ní kí ló dé ó ní ẹ̀ẹ́n eh, tó ń mọ̀ lè yíra kàn gbọ́ ó mọ́ tó ń wí sọ́là Muawiya tó kọ́lùfà ọ̀sùnlì láàrin sọ́là ọ̀sùnlì. Gbogbo tó sún mọ́bìlà ní ìsìnkẹ́, kó rà lẹ́bi láyé, ó kí lẹ́yà lẹ́bi rí. Muawiya kí lẹ́yà lẹ́bi rí. Ìrẹ́lẹ̀ ọ̀kẹ́ náà ló kí. Pẹ́sà ẹ̀kọ́ ni Muawiya kí pẹ̀lú àmẹ́bí ẹgbẹ́gbẹ́rún tó ṣe lákàkan ipe ó ń gbọ́ sẹ̀mí aláwọ̀ lùmọ́ náà mi dáwà nẹ́bí ó náà ṣe sẹ̀mí aláwọ̀ lùmọ́ náà mi lẹ́yìn ìyè eléyìí ìwò lóto ìtumọ̀ ẹ̀ ní pé èyí bá ìsì ìjà wọ́n lọ bá náà bì oníwọ̀n náà fẹ́ ìjẹ́ rẹ̀ ó lè ṣe é ó lè ṣe yẹn mọ́ ó lè ṣe pé Muawiya kírun pẹ̀lú ànábì ànábì wá ṣe sami Allahu liman hamida Muawiya ṣe Rabbana walakal hamd ànábì wá kú tán wá ṣe pé ẹnu Muawiya ní irú àwọn ọmọ ọmọ àti àbẹ́ àwọn tó tó tẹ̀lé wọn ti máa gbọ́ pé àwọn ní Muawiya kírun lẹ́yìn ànábì nǹkan jìnnà sí i. Ká máa bẹ̀. Ká máa bẹ̀ sọ láti parí ọ̀rọ̀ mi. Báwọn èèyàn bá fẹ́ sọ wípé nílùú àwọn àwọn o, àṣà rírọ̀ làwọn, àṣà ríyò làwọn, àṣà rírọ̀. A ní èè, e, tẹ́ẹ̀mọ̀ pé tọ́ bá pẹ̀lẹ̀ ní àṣà rírọ̀, ìlà àfíìdà. Ìdá ń wí ò ní wípé àwọn tó ń tẹ̀lé àbúlásà àṣà rírọ̀ ẹ máa gbọ́ òun ṣẹ́rí àbúrásà aláṣà àríta ń àbúrásà yìí ìtàn pè tí ń pè ní àlàáṣà rí òun ni pé ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àbúmú sáláṣà rí ṣẹ́gbọ́n mi ọmọ ọmọ ọmọ ọmọ àbúmú sáláṣà rí tó jẹ́ kí ni ó jẹ́ sàábé ànábì tọ̀ ẹ wá gbọ́hùn ẹ̀yin ó wá yanu ẹ̀ pàtàkì yóò yanu pàtàkì òun fẹ́ pọ̀ àbúlásẹ̀ lájà yìí lé ìsì ń bú bàbá bàbá rẹ̀ àwa ń di wa àṣàyọ́rọ̀ lòun làwọn tọ́tàtọ́tà yóò wá ní dẹ̀ǹdẹ̀wù rẹ̀ ní àbúmọ́sálájà rí ẹgbọ́ ìfìra rẹ̀ kì sí ọmọ ọmọ ìsì ń bú bàbá bàbá nígbàtọ́ ìsìn kankan lẹ́ ẹ́ ẹ̀ǹdì ọmọ ọmọ sàkọ sẹ́yìn tó tó bẹ pé ní ti àbúlá bẹ̀ láì bá olórí fún mi ọ́ báyìí ló gbẹ́dá dẹ̀rẹ̀ o sì wọ́n pè mí ló bá ṣe àmọ́ kò yóò ní apá nǹkan sí ò ẹ̀ṣẹ́ àrí yẹn báyìí no àwọn ìyẹn ni wọ́n ń fẹ́ mọ bá wa jà lánìkà àdúgbò ẹ̀sán gbà má ní ìlú jù. so àwọn sàbí ànábì òun lẹ́ẹ̀dì rí ẹwu tí ó mọ̀ bíláàbílà ipe pé èèyàn rí ànábì lásán ó kírun pẹ̀lú ẹ̀ iyì tó tó òsì òun lẹ rí làwọn Tìjàní à ń sọ pé Tìjàní òun ò tó àwọn sàábì o tó pé kí ni o fáájú bí mò náà wá sa àádásì bí náà zọrọ ti wọ́jú ìmọ̀ sọ́fà wọ́n bẹ̀ fún wọn wọ́n bá nàbì báyìí wọ́n sì bá a ti pé ẹnìkan kò tó wọn ó dà kẹ̀kẹ́ parí ẹgbẹ́ lọ́ọ́ ìlà ẹnìkan tí bá ti rẹ́ tí john náà ńlá àwọn tíra tá àmọ́ ńlá láti ọmọ jù fẹ́ẹ̀sì ń kakúdà sẹ́wọ̀n tẹ́lẹ̀ bọ́ọ̀bù àmúzíyà. àwọn ẹ̀kẹ́ ìlànà tó bá ti ẹ̀fẹ̀ tó bá ti mọ̀ ní ìjọba ìjọba ti ló ti sáwọn tó kẹ́yìn bàtà rí gé lórí ìyá kàdá àmìyá àtàmárà máa tọ́ wà láti àṣà. ẹni tí ọba ń kéwò òun ò gbọ́dọ̀ rédíò ọlọ́run àdàbà ẹ lámúlámúlámúlámú ẹ sọ ara orin náà ń gbà àwọn tó bá ka kéèfà sàrìkè tán fi ń yà nági ẹni tó kọ yóò náà kò sí náà ló kọ yóò sọ pé lẹ́yìn tàwù haúsọ ní irú ya àti zàlà àkóró lè máa ń rọ àbúṣakọ. gbogbo àwọn wòlíì ọlọ́run yín pátápátá ìtí wọ́n béèrè mọ́ tọ́láwọ́ fi jẹ́ wòlíì ni pé ah sáà náà ti jẹ́ kí n róhùn ẹ̀gbọ́n ojú àlá làwọn ti fẹ́ rí o lẹ́yìntàwó ọ̀sọ̀ ni ìrú láàájú wà ìgbèrè fánàbí jẹ́ kí n rò zààlà àkóhó lè máa rọ̀ àwò ṣapá ẹni tó bá ti rí aburú lọ fún onítorí gúnmá ẹni tó rí lójú àlá lòun wí o àwọn tàájà níbi táwọn wá rí lójú wọn bá dé lẹ́nu wọn lóòótọ́ o akàkóre yìí ṣe àkàwé ni o kò sọ pé o bá rẹ̀ lójú oorun kó mọ́ tẹ̀lé pé jẹ́ di lọ ó ti jẹ́ o èyàn ní láàrin lójú àmọ́ káàbí sọ pé kódà wọ́n pé ìlú wa náà là á bá ń sọ ní kéwù ni lẹ́sìn ni kò síbi kankan tá a ti lè come across the báàbù àwọn tàbí ànábì àdàbí lè yẹn jẹ́ ni màlùkàbí ló jẹ́ ni màlìdí ló jẹ́ ni àṣàrí ló jẹ́ ni ìjáni ló jẹ́ ni ọ̀dìrí ló jẹ́ ni alásàlátù ló jẹ́ ni kò sínú ẹ̀sìn wa rárá láfíríkà àwọn tá a fẹ́ dálẹ̀ wọn nífẹ̀ẹ́ nu òsì àwọn tàbí àìlẹ́bì ni wọ́n fẹ́ ti fa ní àbájú ìdẹ́yẹ wọn bá ìdúkọ́ fẹ́ dáṣẹ́ rẹ̀ nù ọlọ́run bá kó gbàṣẹ́ wa o kó má gbàṣẹ́ wa nù kó ti tọ́ wa kó kà wá sínú àwọn tí wọ́n tẹ̀lé àwọn tàbí àìlẹ́bì àwọn tọ́lọ́ bá sọ pé wọ̀lẹ̀ sínú sábà owó mẹ́ ìbálẹ̀ lọ́dẹ ọ̀gbọ́n àánú ọ̀rọ̀ tó àánú tó àánú kan náà tàbí Wa rahmatullahi wa barakatuh. جزاكم الله خيرا سبحانه وتعالى أسأل الله سبحانه وتعالى أن يتبع في وعليكم ورحمة الله وبركاته يوم ورحمة الله سبحانه وتعالى كل ما عليه من هذا سوء فوضى وما كان سوء فوضى.